وخير الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة صلى الله سبحانه ilé ìtọ́jú fi àwọn náà sí ìgbà padà sí ìjọkọ̀ ayélujára ní ti ṣe ìjọ kẹjọ ẹran ọ̀sùn ìjùmọ́dálgóòlà ọ̀gbẹ̀rún ọdún àti ọgọ́rùn-ún mẹ́rin ọdún àti ọdún mọ́kànléní ogójì ìjọ èyí tàn nàbì sallallahu ń ṣe. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته سامي تسواجه إنه كتاب جامعي بيان العلم وفله أبي عمر ابن عبد البر رحمه الله تعالى إنه نعبا ولتي عولتي إنه ترى جامع بيان العلم في أبي عمر أقول على يميمة في أجل طواف بيتي عاتي مولين نعني أو إذا طواف في قبض العلم وذهاب العلماء نقع بالدائمة في bí àwọn olùmọ̀ ṣe máa lọ. àdéhìsí alákọ̀ọ́kọ́ tí àkọ́kọ́ mú nínú báàbò yìí. òun náà ni àdéhìsí àbí ìfọ̀yà ọ̀dẹ̀ ọlọ́run sọ̀lá án. wọ́n pe àdéhìsí Imam Bukhari àti Muslim gbé jáde nínú sọ̀hí haihima. حديث ما لو أبا يوانا جيت الله صلى الله عليه وسلم من عليك تظهر لكتاب ويكثر لحرج قيل وما الحرج قال القتل القتل ويقبل العين فسمعه عمر يعفره عن النبي صلى الله عليه وسلم وقال إن قبض العين ليس شيئا انقطع من صدور الرجال Ẹ̀rí hadith alákọ̀ọ́kọ́ nípa lábẹ́ ìgbàwá tí wọ́n gbé ìgbàwá rẹ̀. Fi qabul al-ilmi wa zahabil ulama. Gbígba mímọ̀ tí bó ti di pé àwọn olùmọ̀ wọn máa rí kọjá lọ. Hadith tí akọ́kọ́ mú wá ń bẹ̀ náà ni hadith Abi Hurairah yìí. Radiyallahu ta'ala anhu wọn ní òjijì ọlọ́run sọlọ lọ́wọ́ sọlá ń sọ pé tẹ́sàrú lè fi tànù wàhálà ọ̀hán wọ́n á kú fàtà àkọ́kọ́ dún bí báyìí òun náà ní pé kí ni ń jẹ́ fìtànù á rí i pé ń jẹ́ fìtìnà ń jẹ́ jáwọn fún fìtìnà fìtìnà ọwọ́ nu mọ́tò àfa ta àti nọ́ọ̀nù. èyí tó ṣe pé áfúlò rẹ̀ òun náà ni lílálà sí nǹkan bí kéèyàn mú irin ákì ìbọnú náà kọ́ á pẹ́ mbẹ́ dáadáa sódà tí mo tá a fẹ́ fi ṣe kó fi lè ṣe fitinẹ nìyà ẹgbẹ́ ìlẹ̀tẹ̀ kọ́ wọ́n mú kíni sílífà tí wọ́n fẹ́ kó di nǹkan tá a máa lò wọ́n yọ ìdọ̀tí ara ẹ̀ kó ń bẹ fitinẹ ní ohun tó dé bàá yẹn fitna yìí oríṣi ìtumọ̀ ní máa ń tú abáníká lọ wo náà lọ́fà á ní alákọ̀ọ́lé àti nínú súnà nẹ́bí sallallahu alaihi wa sallam àkọ́ ní tabáníká jẹ́ lọ wo náà lọ́fà á ní kẹ́lìmọ̀ fitna tó ti pọ́ wá ní orúkọ abáníká lọ náà lọ́fà á ní pé fitinẹ wá lórúkọ o tó wá ní fáìl á sì rí ni wọn tó wá nígbà tí ò dín ní ọgọ́ta hmm. ó wá nígbà tó ṣe pé kò dín ní ọgọ́ta èyí tó wá tó ṣe pé ọ wá ní ọ̀rọ̀ orúkọ a máa rí níbi thirty six times tó wá lórúkọ ó lè jẹ́ fitinatun tàbí fita ọ̀rọ̀ orúkọ nìyẹn òbí tó ti fi ń wá níbi ọ̀rọ̀ ìṣe gbogbo àwọn ọ̀nà tọrọ ìṣe náà máa ń gbà wá àfi tá a bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìṣe a lè rí mọ́bí òun tó ti rí kọjá lọ a lè rí mọ́tọ́rẹ̀ òun ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ àbí tí ó ṣẹlẹ̀ a sì lè rí àmọ̀ láwọn èyí tó wá ní fáìlì ọmọ tó bí ìgbà bíi twenty four. fitna àkọ́kọ́ gbọ́dọ̀ jẹ́ lọ yé wa yí pé súnà kan níyà ni kí o lè má tẹ̀lé sẹ́yìn bá ti wà láyé ńlọ́fà lọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala fi kọ́ sọ́kùlà ń kàbọ̀ ayé ẹlẹ́ẹ̀kejì ìpè àhásìbà nẹ́ẹ̀sù àníyó tẹ̀rakú àníyẹ̀kúlù àmọ́nà táwọn èèyàn lérò pé wọ́n fa àwọn ẹlẹ́ wọ́n fa àwọn tì ní tí wọ́n sì máa sọ wípé àwọn nígbàgbọ́ wọ́n hùn láàyò fìtánù wọn wà ní rí fìtìnà. sọ ìyẹn pé súnmẹ̀ kan níyà ni. fìtìnà nígbà míì a sọ pé oríṣi ìtumọ̀ ni máa ń tú bó ṣe pọ̀ ní àlùkò àníyàn ta ló máa tó ìgbà fìtìnà ìtumọ̀ rẹ̀ náà ọ̀rẹ́ lé ní bíi twenty. ìyẹn pé sàfẹ́t haru àlèfi ìtànù tá a bá nu hadithi ìṣe pé nǹkan yọ ọ̀kan lálẹ́ ká tó sí. àlèfi tìǹà bí máa ń túmọ̀ àlèftìlá ọ̀lẹ́fìtìlá bí máa ń túmọ̀ àdáwò. rárá bí máa ń túmọ̀ àdáwò. ní sọ́tò tọ́ha níbi tí ọlọ́run bá subhanahu wa ta'ala ti sọ ayà eighty five ọlọ́run nípa iná wọ́n ti fatanna qawmaka min ba'dik pàápàá a ti ṣe àdánwò yẹn ni pé a ti dé àwọn ìjọ rẹ wò lẹ́yìn rẹ ọlọ́run dojú ká nẹ́bí musa alayhi salatu wa pẹ̀lú bí wọ́n ti lọ sin ògédèǹgbè màálù alifitna ní máa ń túmọ̀ alikọ́tìl ìpànìyàn bọ́lá wọn ti sọ ní sáà tó Yunus àyà eighty five ọlọ́run ní fama amana li Musa illa zurriyatun min qawmihi ala khawfin min fir'auna wa mala'ihim an yaftinahum ọ̀tẹ́ni tó nígbàgbọ́ sáà nẹ́bí Musa alayhi salatu wa salam àfi àwọn èèyàn kan àwọn ọmọ kan nínú ìjọ rẹ̀ ìgbàgbọ́ tó dẹ̀ nínú wọ́n ń bẹ̀rù fìràhùn àtàwọn ikọ̀ fìràhùn àníyàn fìnà kí wọ́n má pa wọn. fitna tí máa ń túmọ̀ àṣírí wàlúkòfò wọ́n lè túmọ̀ ẹ̀bọ àti ìsàìmọ̀rẹ́ tí ọlọ́run ọba bá dẹ̀dà ó kẹ́ pé máa ṣe ní hadithi kẹsí pé sùmọ̀kẹ́lẹ́ máa gbé lórí ẹ̀. ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ́ọ̀tù Baqara àyà one ninety one ọlọ́run ní wal fitnatu ashaddu min al-qatl wal fitna níbí báyìí òun náà ní aṣ-ṣirk ẹ̀bọ ó lé koko ju ìpànìyàn lọ fitna wọ́n lè túmọ̀ ad-dalal wal ìsìnyàn lọ́nà fitna máa tún bọ́lá wọn bá subhanahu wa ta'ala bó ti sọ yìí pé ìyẹn sọ́ọ́ fi mọ ìdá forty one ọlọ́run ní wọn yuridillah ithnatahu falam tamlika lahu minallahi shay'a ẹ̀ńtọ́lọ́n bá bẹ́ẹ̀ sìn lọ́nà òun ní fitna mẹ́ ẹ̀ńtọ́lọ́n gbèrò sí sìn náà rẹ̀ ò lè ní ká pa nǹkan kan fún fitna bí máa ń túmọ̀ àlè ẹsẹ̀ bọ́lá ń fi sọ́ńtà tó sọ́ọ̀bà àyà forty nine ọlọ́run ní wàmí nìkan mọ̀ yẹ kúlò ìzánlé wọlé àtẹ̀kùn ni àlà ìlẹ̀fìtìnà ti sàkọ̀kù níbẹ̀ nínú ọjọ́ àwọn aṣọ ìpè yọ̀ǹda fún mi wọlé àtẹ̀kùn ni má wàhálà mi àlà ìlẹ̀fìtìnà ti sàkọ̀tù wọ́n làwọn ọ̀jagun nìyàwó ọlọ́run wa ni ẹjẹ́ ń sọ fún yín fèlè fèsìnà ìyẹn ni pé fèlè èsì inú ẹ̀bọ̀ làwọn ènìyàn abẹ inú ẹ̀sẹ̀ ìyapa wọn làwọn ènìyàn ṣubú sí fèsìnà nígbà míì ní máa ń túmọ̀ àlẹ́ ìbọ̀rọ̀ wàlẹ́ ti àrùn àríwòye àti gbígba wáàsì ẹ̀rí báwọn ọmọlẹ́yìn anábì Musa alayhi salatu wa salam ti ń sọ. طلب قالوا على الله توكلنا إلى دعوة ولا فرد ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين هذا دعوة ما سواني أريوه يه حبيب دعوة يوم في بواس أو على بسيئة إليه وانصاص يونس آية 45 fitna ìmọ̀ àtúmọ̀ asọ́t ansabilillah ìdánipadà kó lójọ́ ní ọlọ́run ọba sùpánà ọlọ́run ọba àlekèwà sọ́tùmọ̀ ìdá ayà forty nine ọlọ́run ní wàhálà fún aliyahfu lóògà sọ́ra fún wọn wọ́n fi máa da ẹ padà kó lójọ́ ọlọ́run ní aliyahfu lóògà níbẹ̀ fitna ó lè túmọ̀ àlẹ́ ọ̀kúùbà àdékè sí àti pé eré fèé la máa ka hadith yẹn bẹ́ẹ̀ ó lè túmọ̀ yà ọlọ́run ọba subhanahu wa ta'ala ní sátú sọ́ọ̀t àyà twenty four ọlọ́run ni wọ́n zanna Dawudu annama fatannahu fastaghfara rabbahu wa harra rabi'a wa anaba ìgbà nàbì Dáúdù alayhi salatu wassalamu ala nabiyyina ọwọ́ àwọn òye pé àfihà jẹun ọmọ ẹgbẹ́ alẹ́ àwọn kó bá àwọn ní fìtìnà tó ń bí báyìí àwọn àwọn àforíjì àṣẹdá rẹ̀ fìtìnà nígbà bí máa ń túmọ̀ ẹ̀kọ́dọ̀ ìdájọ́ látọ̀dọ̀ ọba dẹ́dà ẹ̀rí nígbà tí àwọn sẹ́wọ̀ntì nínú ìjọ àtẹ́bí musa alẹ́ sọlá sọlá tọ́wọ́ tí wọ́n láwọn fẹ́ rí àlá tọ́wọ́ di wípé wọ́n padà parẹ́ wọ́n parẹ́ báyìí ìwòsàn níbi musa wa ń sọ fún ọba dẹ́dà náà ni pé ìnìkí ilà fìtínẹ́sìtà èyí yóò jẹ́ nǹkan kan ju fìtínẹ́ lọ ìyẹn ni bí ìdájọ́ wọn náà wà òdì ló bí ha mọ̀ndẹ́sá tóbi pé nítorí bá wù ẹ̀ wà á sí lọ́nà pẹ̀lú ẹ̀ ọ̀dà ní mọ̀ndẹ́sá wà á sì gbọ̀nà mẹ́rin tó bá wọ̀ ọ́ fi ẹ̀yí pé ìdá bá lọ fi ti Allah yọ máa túmọ̀ àlùkọ́dọ̀ ìdájọ́ sọ́tìlì àárọ̀ àyà one fifty five fitna nígbà míì ní máa ń túmọ̀ àlùmọ̀àzírọ̀ àwíjàre àròjàre bí ìyẹn máa ń wáwí àwáwí bọ́lá wọn bá ṣe sọ sátìlì An'am àyà twenty three ọlọ́run ní aláǹfẹ̀kùn fitnatuhum illa an qalu wallahi wallahi rabbina ma kunna mushrikin. ọlọ́run ní nígbè tí pàrọ̀ ìjàre wọn ni wọ́n sọ pé àwọn fọlọ́run kúra o wọ́n jẹ́ àwọn yìí sọ̀tẹ̀ bọ̀ sọ́tàlá àdáhàm twenty three. ọ̀rẹ́ pé fitna mẹ́rin túmọ̀ máa jọ àròjàre fitna ní máa ń túmọ̀ ṣáàpù aburú nígbà mi àti túmọ̀ hadith yẹn pé sẹ́ẹ̀sì àrùn fitanu ni <laughs> kìí ṣe kékeré ní máa ń túmọ̀ aburú bí ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba sọ sọ́tù hajj káyà kọsàrà ọlọ́run ni wọ́n náà náà yá lọ́ha ọwọ́ ẹni tó ti pọ́ máa máa sin ọlọ́run alahaf lórí ìyípadà tí eré bá kàn ìtumọ̀ ánẹ́rẹ́ afọkànbalẹ̀ pẹ̀lú ẹ̀ ṣùgbọ́n wọ́n yẹn aṣọ ọba tó fitna ìyẹn ní pẹ́tà burú bá kàn nǹkan lára àìlẹ̀ wẹ̀jẹ̀ èkì ayíyúkọ ọlọ́run ní kọ́sọ̀rọ̀ dúnìá wà láàfẹ́rọ́ irúfẹ́ ní fẹ́ pàdánù ayé àtọ̀run ẹni bá ṣègbè tó ayé àtọ̀run gbáyé níká wàlùkùsùrọ̀ nìmùdí yẹn kẹ́ làdánù tó fojú wa fitna ìmọ̀ nsúmọ̀ alẹ́pìlá omi harf àdáwò pẹ̀lú ogun sọ́tù anfàl ayé àtàwọn tẹ̀lé àbá ń bẹ̀tẹ̀ ọlọ́run bàbá àtẹ̀dá tó fi wọ́n lẹ́dí iná káfàrú bá àdúgbò máa wọlé yàwó bá àwọn. àwọn aláìní gbàgbọ́ ààyò ni wọ́n máa ń jẹ́ fúnra wọn. illa taf'alu tẹ́kùn fìtìmọ̀ ìyẹn ni wípé tẹ́ ẹ̀ bá ti ṣe bó ti tọ́ àti bó ti yẹ tẹ́kùn fìtìmọ̀ tó ń fi lọ́rùn ìyẹn ni pé àdánwò ogun máa máa tẹ̀lé ọ̀fàsáàdùn kẹ̀rí ọ̀ àti ìbàjẹ́ tó ti kíni ọ̀ àti ìbàjẹ́ tó ti kó tóbi fìtìmọ̀ máa ń túmọ̀ àlùmọ́rọ̀ àìsàn nígbà míì ọ̀gẹ̀ pé sàtẹ́sà orí níta ni ẹ̀ kéde kọ́fẹ́ mọ́ sákẹ́sọ pé wàhálà lásán ọ̀lẹ́ tún máa sàn bọ́lọ́run ti sọ sátò táwọ̀bá ayé àwọn àgbẹ̀bí sèkì ọlọ́run ní àwọn àlàyé ọlọ́run náà ń nàhún yòókùtánú náà fi kúlẹ̀ ámì mọ́rọ̀tàn áwọn mọ́rọ̀tàn ṣé wọn ọmọ àmàdájú pé àwọn nìyí yòókùtánú náà níbẹ̀ yẹn ni pé àìsàn máa àárẹ̀ máa rọ́ọ̀lù wọn lẹ́ẹ̀kan lọ́dún abẹ́ méjì nínú ọdún súnmọ́ láyé tó bóòlù àwọn akúndé ronú tó àdá wọn láhùn yẹ lẹ́kẹ̀rú wọn dẹ̀ nígbà wà ní. fitna ó lè túmọ̀ ẹlọ́kọ́lọ́ba níborí èèyàn nígbà mi. bọ́lá wọn bá sàhálà wọ sàhálà ó sì ń ké sí àwọn ọmọdébí adam ìgbéyàwó bá ní adam èèyàn ọmọdébí adam láàyè kùtì náà nàkùnmù ṣàìtàn ẹ má jẹ́ kí àgbésáni borí ká mọ akọrọjà àbàwọ̀ yìí kó mìnàlìjẹ́nà mo ti mú ìyá àti bàbá yẹn jáde kó lálùjẹ́nà yẹn Ádámù àti Hawa aleyhi wa salatu wa salam sọ́tò àárọ̀ ayà sàmìsẹ́wò fitna wọ́n lè túmọ̀ àlìjẹ́nà ìdíwìn kéèyàn yá wèrè ẹ̀rí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ń sọ nígbà àwọn tó ń bá rẹ̀ ní mọ́kà ní ẹgbẹ́ ọ̀sà tó mú ṣerú wa yóò ṣerú bí ayé kò mú ẹlẹ́mọ́ tó ìwọ máa wòye àwọn ní ẹ̀dẹ́ ti máa retí kálẹ̀ ní tí alimọ̀tún nínú ẹ̀yẹ ní pẹ́ká ní wẹ̀jìnú ta ló sinwi fitinẹ lè túmọ̀ àlẹ́ azab ìyá mi bọ́lá ń sọ sọ́ńsọ́ àbùsùn àríyá náírà kẹtàlá ọlọ́run ni yọ́mọ ọmọ àlà nẹ́rí yóò fi tanú ẹ̀yọ azabun ọjọ́ tí àwọn àjẹ wọn níyà nínú náà fitna ní máa ń túmọ̀ kíkúrà nígbà míì ìmọ̀ òye déyẹ ti ní gbàǹkan bọ́lá wọn bá sùpánà ọ̀tá aláṣẹ ń sọ mí báyìí pé ń nà ẹja anáhà fitna dán lè dọ́ọ̀lì mí àwọn agbèrè e kalẹ̀ kọ́ máa jẹ́ kíkúrà yàrá àríwòye àbí ìmọ̀ hàn fáwọn alábòsí yẹn gizakumu yẹn sọrí gizakumu yẹn innaha shajaratun takhruju fi asli al-jahim àwọn ẹ̀sìn wọn bí òye sí kíkí la jáde nínú náà sọ́tún sọ́fàt three sixty four fitina lè túmọ̀ àlẹ́ àdáàbò fi dúnìyà ìyá ayé àti táyé àdìdọ́rùn má jáde kan bẹ̀ ìyá ayé ọlọ́wọ́n bá sùhánà ọ̀dà aláǹsọ báyìí ìjọba mí man yaqulu amanna billahi ọwọ́ àná àwọn èèyàn níjọ́ máa sọ pé àgbọ̀lọ́ ń dọ́ fa idha udhiya fillah tó bá rí sùdá nípa tọ́lọ́run tó ń ṣe ja'ala fitnata an-nasi ka'adabillah ìyá ayé yẹn yọ dẹ̀ sọ́ di ìyàtọ̀ lọ yẹn ìgboro táwọn èèyàn bá ń forú ẹ̀ lórí kọ́tẹ́sì eléyìí wà ní sọ́tò làǹkàbọ̀s nínú ìtumọ̀ fìtìnà ọ̀nà ní kíni alḥarb iná jíjó ní iná ọlọ́run ní ìnàlẹ́dí iná fátánù lùmọ̀mìnì iná wà lùmọ̀mìnì ákí tó ń mẹ́lá mi àti òbò ìyẹn ní ìnàlẹ́dí iná hàrọ̀ ọ̀pọ̀ lùmọ̀mìnì àwọn tó ń jọ àwọn onígbàgbọ́ òdodo sínú lẹ́ńjọ́ ní èyí tá a máa ń ka ń sọ́dún ìgboro sí kẹ́ńtà bá ti lóhùn gbọ́ lóhùn gbọ́ báyìí wọ́n á jù sínú náà ìtumọ̀ fitinà kan nìyẹn sọ́tùlù burúkú ayà fifteen. fitinà nígbà míì wọ́n lè túmọ̀ alifadíhà ìdójútì ìdójútì irú rẹ̀ jọ yìí dáadé mú wá lókè ọjọ́ rẹ̀ yìí dáadé mú wá lókè yìí wọ́n máa ń yọrí dín láàrú fìtínẹ́tà ọ̀hún fọlá ń tẹ́mulé galẹ́fù mi lọ́la ìṣẹ̀yà ìtumá túmọ̀ ìdójú ti ń gbà mí. bákan náà fìtínẹ́ tó máa ń túmọ̀ ọ̀kan léyìn ẹ̀kọ́ lù nígbà mí. wọ́n sáà ní í ṣe pẹ̀lú ìyá àkùtà bá ń bá lọ kódà ó lè túmọ̀ nípa. ìwà mọ̀lẹ́fìkì sọ ń ṣe lù lè tu nígbà mí. bọ́lá ń sọ sọ́tù hadith ọlọ́run ọ̀nà akíndẹ́kùn fàtàkùn àǹfùsàkùn ìyẹn nípa ẹsẹ̀ nípa ọ̀tàrọ̀ báṣọ wàrí tẹ́bi ọ̀gárá ti kùmí amáàní káàrí oríṣi ìtumọ̀ ní fìtìnà máa ń tú nǹkan tí àákẹ́ ni wà níran torí lọ́wọ́ ẹ gbọ́rọ̀ fìtìnà ní kò tó wá sọ̀rọ̀ a lè parí ẹ̀ rárá ní ìjókòó táwa àpájùlọ bí hadithi yìí ṣe wáyé pé tẹ́sí àwọn fítàn àwọn fítàn máa hàn. fitna lè jẹ́ ìran méjì àlérí fitna tó ṣe kò ṣó pàdé fitna ìrújú ṣúgbà a tún lè rí fitna tó ṣàfọwà fitna ìtàkùn gẹ́gẹ́ bí ibùdókọ́ yìí mọ̀ ìmọ̀kànlọ́ lọ́ọ́ fi pín. Ṣẹ́rí wàhálà tó ní ti rojú yẹn àádọ́mù ló mọ̀. Òun ló tóbi kọ́rọ̀ dàrú mọ́ yẹn lójú. Ẹgbẹ́ ọ̀dọ́ ni ọ̀dọ́ wà nù hadith ọ̀dọ́ ni ọ̀dọ́ yẹn ń gbọ́ yẹn. Òun ló le jù. Aláàlí dàpọ̀ mára lọ lágbára jù. Nígbà míì fìtínà méjèèjì yóò lè wà láàrin yẹn kan ó sì lè jẹ́ kálukú máa mú kọ̀ọ̀kan. sẹ́rí fìtínà tìrú jù yàn bóun ní ṣe wọlé tìyàn á wọlé tìyàn mi dọ́ àti ìbáṣírọ̀. òun ni kéèyàn lẹ nímọ̀ kọ́ lẹ ní ìwòye ọ̀kẹ́lá tìlẹ̀ àti kí màmá tó òun lè yẹn ti máa ní ṣúgbà. ẹ̀rí ká ní èèyàn bá tó wá da àà yóò tó wá burú wá bá dáa fífẹ́ ẹnu bá tó wá kú fún yẹn áá wàhálà yẹn tó wá tóbi. ẹ̀rí téèyàn bá ní fífẹ́ ti ṣubú àkàwé ọlọ́run ti sùúrù ọ̀ ibi téèyàn padà lọ gúnlẹ̀ sí ìlànà ìfúnfúnni wọn ti fa. ń bí àìnígbàgbọ́ ni àti sọ̀bẹ́ǹsẹ̀lù èrò fìtínà yẹn làwọn mọ̀lẹ́bí kìíní àwọn olójú méjì àtàwọn oníbídíà àìsàn wípé ìpínlẹ̀ rẹ̀ gángan mìfà mìfà àfìdì àgbọ̀yé tó bàjẹ́ tí ọ̀dà rárá kò sí ohun téèyàn lè fi là nírú fìtínà báyìí ju kéèyàn tẹ̀lé ànábì lọ sallallahu alaihi wasallam kéèyàn tẹ̀ fún ànábì ní ìdájọ́ dá sallallahu alaihi wasallam níbi èyí tó wẹ́nu ẹ̀sìn ni o àti èyí tó tóbi ń èyí tó hẹ̀ nú ẹ̀sìn ni o àti èyí tó pamọ́ ń bẹ̀ ká gbé gbogbo ìdájọ́ rẹ̀ fà nẹ́bi sallallahu alaihi wasallam. fitna ṣubú hàn yẹn nítorí máa ń wáyé sọ́bẹ̀ẹ́sì kó bá ti gbajúmọ̀ láàrin èèyàn látàrí tàkùdímù ra'ayi ala shari'i kéèyàn máa gbé làákàyè borí òfin ọlọ́run ìyẹn padà máa ń ní ìrújú ṣùgbọ́n fitinẹ ti àdùn tàgbè ní kejì yẹn yẹn lè wáyé látàrí ìfẹ́ ẹnu pé ìfẹ́ ẹnu lè yẹn gbé léèké làákà yìí. tí ẹ bá ní wàhálà tó ní ìrújú yẹn bò láti tarí ẹ̀ dànù á tarí ẹ̀ dànù bí lè kí i pẹ̀lú má mọ̀ ni. ẹ bá ní ṣùgbọ́n àkíyàn tún táwọn àbá lọ ẹ dàkún fún mi yìí. èmi wò pẹ́ sí ni kíní sẹ́sì ní tòótọ́ ẹ̀ sàlàyé ẹ̀kún kí ló dé sí ìjẹ́ tó fi jẹ́ sí. ẹ rí i ẹ wàá dé tó níta dùn yẹn bóò láti máa tiẹ̀ dànù à ń ti dànù pẹ̀lú sùúrù nípa adùn ó lè jádùn adùn dẹ́ẹ̀kí àti adùn má dẹ́ẹ̀kí yóò ṣe sùúrù ìbí náà nìyẹn sùúrù mẹ́ta yẹn ti wà sọ́bùrù alẹ́sẹ̀lẹ̀ àbí àsọ́bùrù anilmọ́síyà yóò ṣe sùúrù kó níbi yáfa ni. ká má gbàgbé o tí ìmọ̀ bá ti dé tí sòrò bá ti dé gbàlẹ́ yẹn lè yóò tó di aṣáájú nú ẹ̀sìn. ẹ ọkọ bá dẹ́dà sọ yìí pé ọjà àná minhum a'immatan ya'duna bi amrina lamma sabaru. wa kanu bi ayatina yuqinun. ọlọ́run ní afisáàrin wa àìmá àwọn aṣáájú ẹ báwọn aṣáájú yẹn yàtọ̀ nàbí amúrinà wọ́n mọ̀nà pẹ̀lú àti àwọn ọlọ́run lámà sọ́bàrù láwọn ti sùúrù sùúrù kó nínú gínà aṣàwọ́àtì. ẹgbẹ́ tí ẹ bá wà nípò olùmọ̀gbà tí ọba kóra ọrùn nínú ṣàwà kò lè ní ìmọ̀ adẹ́ni àbùkù. ọ̀gá mi àyà ti náà yóò kínú wọ́n ti jẹ́ ń tọ́ máa mọ̀ dájú pẹ̀lú àyà wa ní ọdún máa sọ pé bìlìyàkínì bìsọ́pẹ̀rẹ̀ wà lìyàkínì sùnẹ́nu ìmáàmọ́ tó fi dì pẹ̀lú sùúrù kó nínú ẹ̀ṣẹ̀ kan àdùn wọ́n lìyàkínì àti ìmáàmọ́ dájú téèyàn fi ní gónú rí sùnẹ́nu ìmáàmọ́ tó fi dì òun làábí di lè mọ́mú nọ́ẹ̀sì òun rí bìkan tí wọ́n ti gbà fún ìyàdìyàn sọ nípa bẹ́ẹ̀ ẹ̀yin náà wá wò ẹ wò ẹ wò ọba abáàdẹ́bí sọlọ àṣálá ń sọ̀rọ̀ àsọ̀rọ̀ yẹn ní wọ́n sọ pé òtítí ọlọ́run sọlọ lọ́wọ́ àṣálá sọ ibu jàwá mi àìkẹ́lì. ẹ tó ṣe pé ọ̀rọ̀ díẹ̀ ìtumọ̀ tó pọ̀ ń lọ gbajúmọ̀ jùlọ ní òtítí ọlọ́run sọlọ lọ́wọ́ àṣálá. ẹ gbọ́dọ̀ ra wípé tẹ̀sán àrùtí ìtàkì àwọn fìtínì ọ̀hẹ́ ẹ wá wà àtìkà fi mọ bẹ́ẹ̀ ni o ìtìlẹ̀ o tún lè tún gbóhùn yóò sọ bá ti lè dìyàn lọ́wọ́ fún níbi ìtẹ̀lé tọ́lọ́ àti tòjíṣẹ́ ọlọ́ kódà kọjọ́ owó kódà kọjọ́ ọmọ òun lọ́fà ni ọlọ́wọ́ bá sàánà sálágbá pé innama amwalukum wa auladukum fitna dúkìá yìí ọmọ yìí fìtínà ni wọn ọbẹ̀ ti lè kọ́ díyàn nípa ti Allah subhanahu wa ta'ala wọ́n dàgbà wò nìyẹn. ṣùgbọ́n àkàǹsọ fún wa yìí pé fitinẹ ti bá ń súnmọ́ àlẹ́ ìbá àrùtọ́ jẹ́ àdánwò ó lè wáyé ńgbà mí láti ṣàfihàn ẹni tá a fàdánwò yẹn kàn ìpẹ́ ní ire ni. ìyẹn fitinẹ yìí tá lọ fi ti ọlọ́run tá a pè ní àlẹ́ ìtìlẹ́ wàlẹ̀ tìbà òun lè wáyé láti lè ṣàfihàn pé ẹni tá a fi àdánwò kàn o ẹni ire ni ó fi ẹ̀fẹ́ ànídìí láti máa yọ yẹn ìgbà ẹ̀ tó wá ṣe pé wòlé ọdún yẹn kí sùn táwọn kàn pẹ́ ni ọlọ́run láti lè ṣàfihàn pé ẹni yẹn ń kọ́ ipò ẹ̀ ga ẹni kọ́ lọ́wọ́ sọ fún anabi musa alayhi salatu wa salam pé wọ́n fatanaka futuna sékè wá sí anabi ọlọ́run mọ́ ìyẹn ni bí ọba adẹ́rẹ́ àti bẹ́ẹ̀ sẹ́ àwọn fìtínẹ̀ tó pọ̀ gẹ́gẹ́ ọlọ́run láwọn fi kí anabi musa alayhi salatu wa salam ìtọ́ba túmọ̀ sí ìbáru lásìkàlà ayé rẹ̀ yẹn àwọn fìtínẹ̀ tó pọ̀ àfikẹ́rẹ́ anabi musa alayhi salam ẹ̀rí nígbà míì fìtínẹ̀ lè wáyé èyí tí ń túmọ̀ àdánwò yẹn lè ìsáárì fasáàdì mọ́fútùn ẹni tá a fàdánwò kàn yẹn afẹ́ sàfihàn bí ẹni bí ni ẹni tó ti sìn náà ni ẹni tó ti sìn náà ni ńlọ́fà aláyà lọ́kọ́ àti wáyé pé ọ̀kọ́ ti ló hàtà látẹ̀kọ́ ní afẹ́tù ẹ bá wọn jà hàtà látẹ̀kọ́ ní afẹ́tù náà wọ́n fi ẹ̀sẹ̀ afẹ́ sọ pé ẹtí tí òfin ní sí ìsìnà ìbàjẹ́ mọ́. nígbà tí kẹsẹ̀ rẹ títí náà lè wáyé láti fi méjèèjì hàn ọ̀sẹ̀gbẹ́ kẹni ọ̀sẹ̀gbẹ́ kejì ìyẹn ti wà nù tẹ́tí àtìmẹ́nubà. gbogbo ohun yóò sọ bí etí lè kọjú yẹn jẹ́ mo ti sọ fóònù ìbejì ọlọ́run bàbá dẹ́dà ó di fìtínẹ́sì ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ dúkìá bá ti sọ bí a sọ ìbá sọ ní ìṣe ọlọ́run sọ lọ́wọ́ nígbà tó kírun lọ́wọ́ ẹ̀wù tí àbújá tó bù àwọn ànírú ti hábìhì alùpàmì sọdà wọn fi ṣe fọ́ǹtì níjọ yẹn ẹ bá ń dá padà sí àbújá nítorí pé mi ń wo ìlà tí wọ́n fà sí lára ńgbà tí mò ń kírun ó sì fẹ́ kó nira bá mi wọ́n fẹ́ kó bá mi ọbẹ̀ gádẹ́wò bá mi kí ọbẹ̀ jẹ́ nkọ́ra dàrú mi dáadáa. tó bí ọ̀rọ̀ fitinẹ ṣeré nìyẹn. àwọn ọ̀rọ̀ pọ̀ èyí tó súnmọ́ báyà bí a bá tún padà láǹfààní gbà mí a tún máa pàkíyèsí wa. lẹ́kìn tí ìgbà sọ fún wa ni pé a rí i pé káwá sọ níbi fitinẹ bẹ́ẹ̀ ṣé ìwà wà sọ ọlọ́run kọ́ nù fìtínà ṣé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àtọ̀ ọlọ́run nígbà tí wọ́n ní àwọn aráalé àwọn ọmọ dúkìá fìtínà ṣé ìtumọ̀ rẹ̀ ni pé àwọn àtọ̀ ọlọ́run kọ́ ń bẹ à náà kò rí bẹ́ẹ̀ o àbí ká gbọ́ pábọ́sẹ̀ kó o níbi owó nítorí pé arí áṣùlò pé ká wówó dáadáa a sì rí áṣùlò tó ní ká wọ́ ọmọ pẹ̀lú ká lọ fẹ́yàwó ká má fẹ́yàwó kí láwọn wá mẹ́mí bọ́ ọmọ ni. nǹkan tá a gbà lérò náà ni wípé ìwásọ̀ ọlọ́run mímọ ẹ̀dúró bíi dín gbogbo tó bá wọn máa kó nira tẹ́sùn tí a sì gbé yẹn kó níbi tí ọba adẹ́rẹ́ apá yẹn láti pé kíní báyìí ni ẹ ṣe olùyẹn gbọ́dọ̀ sọ́ra nípa rẹ̀ kí ni máa ń fa fìtínà amẹnubá fún wa níwọ̀n bá díẹ̀ ẹbọ lè fà ó àìpàṣẹ dáadáa ìkọ́ nípa àbàjẹ́ ó lè fà ó. àyẹ̀mọ̀kan lè fà tíra ti tíra ká máa kó wọlú tíra sí náà pẹ̀lú gbogbo wà mẹ́ ìkọkúkọ wọn kọ sí bí tíra àwọn ọlọ́fíìdọ̀ nísì ká máa kó wọlú bí wọn ti sọ ẹni tó pàtàkì jù náà àwọn sàhábà tó wà lókè pápátá tí ti máa fún yìí pé irú tíra bẹ́ẹ̀ Islam jẹ́ nǹkan tó lè àyíbẹ̀ kọ́ kéèyàn máa ṣe ẹlẹ́yàmẹ̀yà nípa àwọn èèyàn kan kéèyàn nífẹ̀ẹ́ wọn àbí káwọn ẹni bíi olúbí kí wọ́n pọ̀ ń gbòòrò ìyẹn náà lè jẹ́ kí fitinẹ̀ máa wáyé nínú àwọn nǹkan tó lè fa fitinẹ̀ nìyẹn. bákan náà ọ̀nà wo làá gbà fi sọ́ra fún fitinẹ̀ àgbà tẹ́wọ̀ ọlọ́run ọba àwọn àti súnà náà ká máa ṣe sùúrù ká má aláì fìtínà ni kọ́rọ̀ ọba ti dọ̀ ọgbà kí ní báyìí ọ̀dà òtítì ṣèwádìí kankan lórí ẹ̀ ọ̀dà ọ̀dà òtítì ṣèwádìí lórí ẹ̀ lẹ́yìn náà ni pé tá a bá ti bọ́ sásìkò fìtínà bíi irú àsìkò tá a wà yìí lòzó mọ̀lẹ̀ ìbáadà kéèyàn dún ní mọ́jọ táwọn bá níbi sallallahu alaihi wasallam nínú hadithi Mu'aqqal ibn Yasar radiyallahu ta'ala anhu wọn ni al-ibadatu fil ardh èyí tó afẹ́ kàn sí ìmọ̀ àti ìjọsìn yíyan dúnrín mọ́ lásìkò tí fìtúnlẹ̀ pànìyàn bá pọ̀ láwùjọ kàṣí ìjọrọ̀ tó ní ilé àti kàṣí ìjọrọ̀ dé ilé ìyá ọ̀dà bí kéèyàn ṣe ìjọra wá fẹ́ ìgbà nẹ́bí sallallahu alaihi wa sallam nínú ọ̀nà dàbí sọ̀rọ̀ àpòfin nàìjíríà lẹ́yìn náà ni pé tálásẹ̀ bá wà àti bá mùsùlùmí bá wà mùsùlùmí kéèyàn dún rí mọ́ wọn kó má jáde kó nù tẹ̀lé wọn níbi dáadáa. bákan náà ká tún pọ̀ bí adúà gẹ́gẹ́ bá ní sọ̀sálà ṣe pàṣẹ rẹ̀ pé ta'awwazu billahi minal fitan ẹ wá sọ ọlọ́run ọba sùhánà kó níbi àwọn oríṣiríṣi wàhálà ma zahara minha wa ma batan. èyí tó hàn bẹ́ẹ̀ àti èyí pamọ́. nínú gẹ́gẹ́ àfi sọ̀rọ̀ afún fitna òun náà ni tajannu bil fitan kíyẹn sọ́ra kó kó jìnà sí ohun tí wọ́n ń pè ní fìtínà gbogbo àwọn kẹta àkàálẹ̀ la pè ní fìtínà kó sọ kó jìnà sí kó sá fún ààyè tí bá ti ń bẹ báyìí o kò ti rọ ọlọ́run tó. ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ń sọ̀rọ̀ kan ẹ̀mẹ́ta lórí ọ̀rọ̀ ẹ̀ sallallahu alaihi wasallam wọ́n ní inna as-sa'ida man junniba al-fitan ẹ̀mẹ́ta lórí olóríire yẹn òun lẹ́nu tó ṣe yí pé ó jìnà tẹ́fẹ́ ká gbé jìnnà sí fìtínà àyètí yẹn bá ti di pé wàhálà ń ṣẹlẹ̀ ẹ jìnnà síbẹ̀ kókó láàrin. bákan náà iṣu yóò dá bá fẹ́ yanjú báyìí ká máa ní ìfarabalẹ̀ mbẹ́ kótó ti bá yanjú rẹ̀ ká máa yàrá kákọ́ lọ fi lọ àwọn olùmọ̀nẹ́fẹ́ ọ̀rọ̀ yìí ta lè gbé ta àbí ká má gbé ta. bákan náà ìpàṣẹ dáadáa àti kọ́ nípa nǹkan jẹ́ aburú nínú ohun tá a lè fi dènà fitinà jùlọ ìyẹn láwùjọ wa ànábì sọlọ lọ́wọ́ sọlá wa sọ wípé bẹ́ẹ̀ kàrò ìfitànù fitànù máa pọ̀ wọ́n yẹ tóró ìhárì ẹ̀ka ti tiẹ̀ ta. ويكثر الحرج قيل وما الحرج قال القتل القتل ويقبل العلماء فسمع عمر بأثره عن النبي صلى الله عليه وسلم فقال إن قبض العلم ليس شيئا ينزعه ينتزع من صدور الرجال ينتزع من صدور الرجال ولكنه قناه العلماء طب إنه حديث أبي هريرة رضي الله تعالى عنه حديث الله تزهر الفتن àwọn wàhálà máa mojú hàn wọ́yẹ́ tó hàrì hàrì jù náà sì máa pọ̀ náà láti sọ pé àwọn sàhábà àwọn lọ́yẹ̀ ká tẹ̀lé o ká má ọmọ yóò sọjọ sọlọ lárúbáwá ni wọn tó ṣe pé yatakallamuna bil arabiyya wa yafhamunaha wa ala dhalik nígbà àwọn gbọ́ kẹlímọ̀ alihari lẹ́nu òjijì aláwọ̀ sallallahu alaihi wasallam ẹ̀ẹ́dẹ̀kẹ̀tẹ̀ wọn béèrè wípé òjijì aláwọ̀ wọn mẹ́rin hajj inú òjijì hajj òjijì aláwọ̀ ní alikọ́tì lóríkọ́tì ìpànìyàn rẹ́kẹrẹ́kẹ́ ọ̀nà ń pè ní hajj yọ pọ̀ ẹ̀ wọ́n ti pàlà àwùjọ wa. ẹ̀ẹ́kẹ̀ nísìnyí ìran ẹ̀kẹ́ gbọ́ ní Nàìjíríà tẹ́lẹ̀ bóyá ni òsì bẹ́ẹ̀ tó rẹ̀ bíi mẹ́rin báyìí káà nídìí lábẹ́ ọ̀nà àdìká kọ́ wọn. pé pé ni wọ́n bá pa báyìí òbítíbitì nẹ́mbà ni wọ́n pa nẹ́mbà tó gbọ́ òun ni wọ́n pa wọ́n yóò kó gbàdúrà rẹ̀ láìlú láàtún wá gba ìmọ̀ wọ́n ní ọmọ rò gbọ́ ọ̀dí ọlọ́ọ̀tọ́ láti Abu Hurairah mú ọ̀rọ̀ yìí wá bọ́ wá látọ̀dọ̀ àtẹ́bí sallallahu alaihi wasallam nígbà tó sọlọ àtàlà ń sọ pé ìnà kọ́bdàlẹ̀ ẹ̀lmí rẹ̀ sọ̀ṣẹ́ àyùn tazàrùn èèyàn sòdórí rìjà gbígba ìmọ̀ yẹn yìí ṣe wọn dá jágbà ní gbáàyà àwọn èèyàn ọ̀làkì náà fana olùrẹ̀ àmọ́ títà àwọn olùmọ̀ àwọn àbọ̀ máa mú ẹ̀rí ti fi hadithi mi tó sàlàyé ẹlẹ́kùnrin rẹ̀. مثال يعني. هناك حديث عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه ثم يقول إن شاء الله صلى الله عليه وسلم إن الله لا يقبل العلم ينزعه انتفاء من الناس ولكن يقبل العلم بقبض العلماء حتى إذا لم يترك عالما فقد الناس رؤوس جهالا فسئلوا فسئلوا Ààrẹ ó ní wọ́n gbọ́dọ̀ jíjá ọlọ́run sọ̀rọ̀ àṣálá ń sọ̀rọ̀ yìí pé إن الله لا يقبض العلم ينزعه انتزاعا من الناس dádájọ́ ọlọ́run kò ní gba mímọ̀ ní ọjọ́ ìjágbà lára àwọn èèyàn wọ́n láti yẹ lò láàyè yọ yọ gba ìmọ̀ bí kò bóde lọ́la náà pẹ̀lú kọ́ máa ta àwọn olùmọ̀ láyé mọ́. hata ìdáàlà miyàtọ̀rọ̀ ká àlè mọ́. débi ìgbọ́lọ́wọ̀n ọ̀tí ẹ̀ ní í tẹ́ olùmọ̀ kankan kù. wọ́n ti kú. nígbà tọ́lọ̀ bá rí bẹ́ẹ̀. ìtàkàtà náà sọ̀rọ̀ bó sanjó ha. àwọn èèyàn mú àwọn aláìmọ̀kan ní olórí fa áfítà ó yọ ìrìn ẹ̀lì àwọn alẹ́mọ̀gán ẹ̀ nígbà wọn wọ̀ tí wọ́n wọ̀ sí wọn rí gbogbo sẹ́ni kẹ́mbẹ̀ mọ́ wọn bá máa mú ìdájọ́ àdìgbẹ́ ìrìn ẹ̀lì ìdájọ́ tí ò ní mọ̀ ṣẹ̀rí ànínú ọ̀dọ́ lò wọ́n sì nà wọ́n àdọ́ lò wọ́n sì sí àwọn ìbẹ́yìn náà mọ̀ pé fáfẹ́ ló ṣayé láàárọ̀ ọ̀sẹ̀ ẹni tí ò ní tó lè fún yẹn ọlọ́ọ̀nì kò lè fún ẹ̀. irú ẹ̀ náà ni hadith ìdọ́tẹ̀lẹ̀ hadith abdullahi bin amr bin aas káà níbi ká tó fẹ́ para rẹ̀. irú ẹ̀ náà tún ni hadith eléyìí náà dọ́tẹ̀lẹ̀ hadith amr bin aas náà ni abdullahi bin eh, eh, amr bin aas ẹ ti já fúnra wa láì díẹ̀ díẹ̀. tó a lè pè náà jọ ẹjọ́ra wọn dáadáa irú ẹ̀ náà tún ní hadithi mi ẹ wo bí wọ́n ti tó lọ rẹpẹtẹ eléyìí akàlẹ́mú wa àwọn ní hadithi eléyìí hadithi amúlò àásì náà ni ó ní inna Allaha la yanzi'u al-ilma minan nas. wọ́n ní sẹ́rí ọlọ́run kò ní í já ìmọ̀ gbà lára àwọn èèyàn lẹ́yìn tó ti fi ta wọn lọ́rẹ tó ti fi sẹ̀kùn fún wọn. ṣùgbọ́n yóò máa mú àwọn olùmọ̀ lọ. كلما داب عالم بما معه من العلم لا ما لا يعلم. tọ́ lójúmọ̀ kan bá ti lọ máa gbé mímọ̀ rẹ̀ lọ. ẹ̀yin náà ń gbà sí bí àdámọ̀ ń kọ́ ta àwọn àfàlẹ́ Yorùbá bí wọ́n ròyìn àwọn kan náà àwọn afáfẹ́ wa ń sẹ́yìn jẹ́ òní yọ ha tẹ̀síìrì sórí mélòó náà ti ń ṣe tẹ̀síìrì ń sẹ́yìn ní ìsìnkà irú àfáà nìkan sáhábà bímọ mọ́ ahu mìnàláì. òun náà ló ń ṣẹlẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń láwọn ń gboyè wọ́n lè láwọn di pòfẹ́sọ̀ àwọn di dókítọ̀ wọ́n lè jẹ́ nu kéwú náà ní o. bí alọ́ mọ́tẹ́rà pẹlẹbẹ kan tí ojú péjì ọ̀ndọ́n dàbí fífítì lọ táwọn ẹni jẹ ló ti òun ni ó fi di dọ́kítọ̀. ó sì lè já pípẹ́ ní ijó ní iye ní òun ti tíra tó wọ hundred àbí fifty ẹyọ kan péré lòun mú lọ́lọ́run fi di dọ́kítọ̀. ó lọ ka ọ̀wádìí kan ẹ̀ ń sàlàyé kinní kan bẹ́ẹ̀. ọ̀kẹ́kẹ́ àwọn olùmọ̀yọ́ ń lọ. zahabu bímọ máa hàn minal ilm wọn lọ tìmọ̀tìmọ̀ wọn kẹrì hatta la yabqa man la ya'lam ẹgbẹ́ kò tẹ̀ ní sẹ́kùn mọ́ ẹni tí ọ̀rọ̀ nímọ̀ ìyẹn ni pé ìyẹn ni pé man la ya'lam ẹni tí ò nímọ̀ hatta yabqa náà tí ó fi sẹ́kùn man la ya'lam ẹni tí ò nímọ̀ ní ọ̀gbàlà kù lórí pé ń yá yẹn lẹ́nu ń sìn dòdò ọlọ́ ẹwọ Ibn Taymiyyah rahimahullah ta'ala ẹnì kan bá lóun fẹ́ kọ ìtàn Imam Ibn Taymiyyah rahimahullah ta'ala wọn fẹ́ sọ nípa ìgbésí ayé rẹ̀ wọn fẹ́ sọ nípa gbogbo ìgbésí ayé wọn àwọn ò tó bẹ́ẹ̀ lórí Ibn Taymiyyah yunifásitì ni Ibn Taymiyyah náà lórí pé oríṣiríṣi kò lè yá sí àmì àwọn àwọn kọ́lẹ́jì rẹ̀ pẹ́tẹ́ ní bẹ́nu rẹ̀ ìwọ lọ fẹ́ wọ̀ mbẹ́ sọ fún wa ṣé ti tìbù ni àbí hàndàsà torí bẹ́ẹ̀ project ọ̀fẹ́ kọ̀ ọ̀fẹ́ nítumọ̀ ọ̀fẹ́ sọ̀npa ìfúntẹ́mí àyẹ̀yẹ̀ àwọn òtó bẹ́ẹ̀ ṣe dáwà rẹ̀ lọ́fẹ́ mú ni o àbí bó ṣe káwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni o èwo lọ́fẹ́ mú bẹ́ẹ̀ ẹ̀yin náà lọ́wọ́ mọ̀júmọ́ fàtà wa ẹ máa rí mujalla tí wọ́n lè ní tẹ̀sílẹ̀ lélẹ̀ ẹ rí mujalla dùn mí o lè mí lè tó méjì wọ́n lè lọ́rọ̀ àkídà ni ẹ rí mujalla dùn mí wọ́n lè lè ọ̀rọ̀ àkàlàfù ni ẹ rí mujalla dùn mí wọ́n lọ́rọ̀ muamalati ni. ẹlòmíì tó fi kó láì wọ́n lè ṣe tíra mujalla dùn mí. ègbé ńgbà wọn tí wọ́n fi ro ọjọ́ orí tìmùtẹ́mi àrùn ìmọ̀ wọn ká bá ní ká gbé gbèdéke lé pé irúsẹ́mi à ń kọ odidi ayélujáfẹ́ kọ̀ọ̀kan jọ kọ̀ọ̀kan ajá sí pé njọ́ tó ti fẹsẹ̀ lélẹ̀ ní ti ń kọ̀. àbí ká sọ pé njọ́ wọn ti bí sá tó ti ké wẹ́ẹ́wẹ́ẹ́wẹ́ ló ti mú kọ́lá àbàdìwé ní ti ń kọ́ níbi títí ra pọ̀ dé. níwọ̀n ọba àkókò tó lò lẹ́wọ̀n ìgbà tí wọ́n jáde rẹ̀ bùjá láti fi sẹ́wọ́n tí wọ́n kókó dé. àní àwọn tí àtàrí mọ́ wọn á ti náwó làwọn fẹ́ kọ́ ní múra àwọn tí àtọ́ sọ ní wọ́n ẹ̀yin náà máa pàtàkì bẹ́ẹ̀ ń kàwé kan yóò máa fi ègbó kan yóò gbé kó sójú kí la fẹ́ fi gbogbo eléyàn sí gbogbo nǹkan náà ti kọ́nu fíjì. àwọn fẹ́ kọ́ yín níwà níta lọ́kọ̀ọ́ níwà ọkọ̀ wa níwà tó dáa ju wa Kùránì lọ. tọ́bi ilẹ̀ ọ́sẹ̀sì dá báyìí sàrákùtù ìṣàdù ànákùn sàríkùn ọ̀yẹ́kẹ́yìn ká lè fìdí ẹ̀ múlẹ̀ kó lè ní èyí tẹ́ ẹ jí gbé nínú àwọn tírà wa tí wọ́n tà sédè mí òun lẹ́yìn tọ́gbọ́n fi ń kàwé yẹn. sọ nípa bẹ́ẹ̀ ọ̀wá ní sẹ́kùn mọ́nlá ayá àìlà kò ní sẹ́kùn ẹni tí ọmọ ò ní sẹ́kùn àìbọ̀ hàtà yẹ kò kọ́ tí ó fi sẹ́kùn mọ́nlá ayá àìlà. ẹni tí ò ní mọ lò nígbà tí o ti tó lùdarí mọ kí ni ọ̀sẹ̀lẹ̀ afá àwọn èèyàn á sì nà àfi bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n jẹ́ ká ṣe pé ká ṣe jìnà lórí dáadáa ọ̀yọ́ sí lò àwọn olódò tí wọ́n kùn yẹn bí ti máa máa ti àwọn yẹn lọ́nà nì sọ irú náà tún ni àdìsí eléyìí náà ọjọ́ ọ̀rọ̀ yìí Abdullahi náà ni òní ọlọ́run ti aláàánú gbọ́mọ. kódà àbá àtúntò ṣe pé ń rí bọ̀ pé ọ̀rọ̀ tí yọ kọjá báwa wí. àṣìṣàdù mo jẹ́rìí èyí ti fẹ́ kọ́ bó ti yé ẹ̀wọ̀n nígbà tí nǹkan yẹn dájú dójú ẹ̀. ìyá anna rasulallahi sallallahu alayhi wa sallam tó ti jọ lọ́wọ́ sallallahu alayhi wa sallam sọ pé. Dígbà ọlọ́run ò mà ní gbé mọ̀ kú pẹ̀lú kí á kẹ́gbà. Ṣùgbọ́n yóò gba àwọn olùmọ̀ pẹ̀lú mọ̀ wọn. Ẹ̀ẹ́dẹ́bí pé ńgbà tí ọba padà sí olùmọ̀ kẹ́kùn àwọn èèyàn máa máa mú aláìmọ̀kan ní olùdarí. wọ́n á bi wọ́n léèrè ojú sì ń tì wọ́n wọ́n ní sọ fáwọn ọmọ. فحدثوهم بغير علم wọ́n bá máa sọ̀rọ̀ fún ọ lọ́rọ̀ tí ò ní mọ̀ nù. wọ́n ṣìnà wọ́n dẹ̀ ti àwọn èèyàn ní ọ̀nà. ọlọ́ọ̀ṣà àdéhùn yìí wá rẹpẹtẹ ìwé náà ti lè yìí tó wà ní ìsàlẹ̀ rẹ̀ yẹn náà èyí tó tún fẹ́ jọ òun náà lè yìí tó tún tẹ̀lé yìí ṣùgbọ́n àbí ìfọ̀rọ̀ ọ̀jọ̀ lọ́wọ́ tẹ̀lé àwọn làwọn gbà yẹn wá wọn lábàá yẹn lọ́mú sọ́dún mọ́mọ́ ahmed rahimahullah ta'ala àti sunan abi daud nínú alimọ́lá àṣẹ nítorí ní ti pẹ̀lú ọ̀rọ̀ wàhálà ìpinnu máa jà náà gbá wa nù alifita tá a sọ̀rọ̀ ń parẹ̀ ṣùgbọ́n lákùnrin òfin imam ahmed lélẹ̀ tí hadith náà wá báyìí látọ̀dọ̀ àbí ọlọ́run ti ọlọ́run sọ̀rọ̀ àdì wọ́n lè jíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ láì sọ̀rọ̀ sọ̀rọ̀ báyìí pé. من أمتي ثلاثون دجالا كلهم يزعم أنه رسول الله وحتى يقبض المال ويقبض العلم وتظهر الفتن ويكثر الحرب قالوا وما الحرب قال القتل لقتل أعرف وجيت له صلى الله عليه وسلم قلنا لا تعفو مطلع قال لك يا موجي ديو القيام حتى يخرج من أمتي ثلاثون دجال táwọn táàtì tí wọ́n jẹ́ ọ̀pàrọ̀ gbà tí wọ́n fi jáde nínú ìjọ ni. ṣùgbọ́n gbogbo àwọn táàtì ọgbọ̀n yìí kò lóhùn yẹ́sẹ̀ ọmọ àdìnàrò rọ́ṣùlùmọ́. ìkọ̀ọ̀kan nu wọn náà ni wọ́n máa wò pé yẹ́sẹ̀ ọmọ ń bẹ̀yẹn ẹ̀mí sọ pé ń dábàá yọ́ máa sọ lẹ́pẹ̀ẹ́. yóò máa sọ wípé òjíṣẹ́ ọlọ́run lòún ṣe ọ̀kan ni wọ́n máa ní òjíṣẹ́ ọlọ́run lòún ṣe. nínú wọn náà ní aláṣíwájú lẹ́ǹsì tàbí kápẹ́ ní kazabu sọ̀nìá ọ̀párọ̀ sọ̀nìá ní yamani àti ìdánwò tùlẹ̀ ìhàdù ẹ̀lẹ́sẹ̀dì. àti sijá àtẹ̀míyà obìnrin tí ẹ tún nìyà àbíkó ti kọ́ fi ti mọ̀lẹ́bí rẹ̀. bákan náà wọ́n ń pè kan náà alimọ̀tàrú sàkọ̀fì abu mansour al-ajali alimọ̀gíra bunu sa'id bayan bunu sam'an alḥarisu alkazab ẹ̀yin náà gbé báyìí harisu lọ́jọ́ kí ni ọ alkazab ọ̀parọ́ àti ishaku al-akhram. عبد الله بن ميمون mahmud محمود naysaburi àti ìtọ́npẹ̀ ní al-mansur àwọn ọ̀daràn yẹn nìyẹn wọ́n pọ̀ jù bẹ́ẹ̀ lọ sí abú ajé nínú wọn nìyẹn. ó lò hàn gbogbo wọn yẹ́yẹ́. bàbá ní ká kí ìtàn wọn mọ́lẹ̀ ọ̀sáàtì kò sáà sọ gbogbo wọn nínà. ìyá ẹ̀sìn ọmọ adìyẹ́wò rọ̀sọ́ọ̀lù yọ̀ọ́ máa wò pé òjijì ọlọ́run lò ìyẹn ní pé wọ́n jẹ́ sárọ́tún mi àṣọrọ́ bíi asáà wọn ni káwọn ọ̀pọ̀ burúkú yẹn jáde kọ́ fẹ́ra wọn látẹ̀lé. àtàkùn àlùkìyàmọ̀ náà ni káwọn olùmọ̀ máa kú wa hatta yuqbada al-mal tí wọ́n á fi gba owó ẹ̀wọ̀n kó kàn gbòòrò sí débi pé mílíọ̀nù kan gbajúmọ̀ níjọ́ níyì mílíọ̀nù ọgbàjúmọ̀ àbùkù kan. láti ẹ̀ láwọn àkálẹ̀ má rí rí o ẹgbẹ́ lómi kan fi ti gbọ́ lásán ní kan pé kìnnì kan mílíọ̀nù gbọ́ kìnnì jẹ́ bẹ́ẹ̀ náà. òrírí náà ní sí òrírí nọ́mbà wán èmi ìmọ̀mọ̀ tí ń jẹ́ bẹ́ẹ̀ kẹ́ máa ń gbọ́ yìí. tòmílíọ̀n kó ń ta báyìí wọ́n máa ní mílíọ̀nù àlèyàn nígbà yẹn wọ́n bá tún ti gbé bílíọ̀nù fún wọn tó wọlé ní tó pọ̀ jù wọ́n bá tún ní bílíọ̀nù àná nígbà òsì ọ̀tún ti tírílíọ̀nù láàyèlá àyèlá kílẹ̀ wàá tún pè wọn náà ẹ̀ ẹ̀ máa ń bẹ̀ o ẹ wá rí owó tó pọ̀ owó yẹn ti pọ̀ débi pàwọn yẹn kàn fi ń sin yẹn mẹ́yẹn rẹ̀ ó ti pọ̀ jù. kódà rẹ nìkan lẹ Yorùbá tó yẹ pé wọn kò bọ́dẹ̀ wọn fà á ó ń ṣe ìbúnú lẹ́nu o bìdí àti ìjẹ ọmọ ẹlòmíì nílẹ̀ Yorùbá wa. yára ni kí àwọn dòǹgárà tí wọ́n máa sọ ọgbọ́dọ̀ sí bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì wọ́n wá ta ọtí bẹ́ẹ̀lì bẹ́ẹ̀lì ibi tí wọ́n ń nẹ̀ sáà tí yóò ju bọ́tara bí wa yìí lọ àwọn máa sọ ti wọn pé kó fi má máa ṣe ibú owó yẹn wá padà gbà wọ́n yóò kó máa dáná ẹ̀yìn ìmọ̀ náà wọ́n á gbà wọ́n tẹ́ àrùn fítànù tá a sọ wọ́n ní ọ̀hẹ́ǹkà wọ́n yẹ sọ̀rọ̀ lẹ́hàrì fún un àrẹ́bí sọlọ́ àtàlọ́ ní alìhárìjì náà tó máa wá pọ̀ nígbà àwọn bẹ̀rẹ̀ pé kí ni hárìjì ká sọ fún alẹ́ kan alkọ́t lolkọ́t ìpànìyàn máa pọ̀ ibi tí wọ́n gbọ́ tẹ́lẹ̀ wọ́n máa gbọ́ gan yóò wá pọ̀ tí ò tiẹ̀ ní ìjàmìyàn lójú ẹ̀bùsùnsẹ̀ láwọn ọ̀rẹ́ àwùjá ní wọn bá pààyàn kọ́ bẹ́ẹ̀ tó ọgọ́rùn-ún kan àti méjì nígbà tàwọn nìta wẹ ọlá pé ayé sàǹtẹ lọ yẹn náà sáà nìta ògbélé yìí kò sí kankan ká fẹ́ lò ń bẹ ju kí palẹ̀mọ́ wa fi lágbára ìpè kí àwọn olùmọ̀ máa kú tùtùtùtùtù òkè pàtó máa fọdún yìí inú pé àlẹ́ dájọ́ nílọ ọ̀pẹ̀lẹ̀ àlùkìyàwó bàbá àníyàn díẹ̀. ànábì sallallahu alaihi wasallam ó tún fi kún náà àwọn àmìdáre pé ayé fẹ́ tán nínú hadith Anas Malik radiyallahu ta'ala قال رسول الله صلى الله عليه وسلم من أشراط الساعة أن يرفع أن يرفع العلم ويبث الجهل ويشرب الخمر ويظهر ويزهر الزنا. عارف. من عن أنس مالك رضي الله تعالى عنه ìṣọlọ́run tún ní wa níran nípa àwọn nǹkan tó wà nínú àmì ìgbé ayé fẹ́ tán. wọ́n ní àníyóòrò fàáyàáyé ágbémọ̀kú pẹ̀lú káwọn olùmọ̀ máa lọ kó sì máa tẹni jọ́ padà rọ́pò wọn wọ́n kàn jẹ́ kàlífà lórí òjò lásán. káṣàgbọ́ kò tó bàbá rẹ̀ ọ̀yọ́ bá sálí jẹ́. كما فايم او كما كذا في دون سلالين اولي توسو في جانين والله واصبح يدعي بالباب الجهر زعامي خويا تزورنا على البحر اما يا سنين tí ó lè nàpá ǹdèdè òun náà wọn pẹpẹ níwájú lò ẹlòmí ọsẹ kì í fóònù mú ní ọmọ àtẹ ìtẹkù tẹsí lọ àwọn yóò ti bọrọ gidi ní sọmọ onímọ pé odò odò lórí odò burúkú ni yóò sì jù bẹ́ẹ̀ o lè délé haúsá o lè délé ibo kódà o lè kó lórílẹ̀‐èdè yìí irọ́ ní sì ń pa ọ̀yọ́ bá sàlẹ̀ jẹ́ àti bọ́sù ò sì ṣẹlẹ̀ sí jáàlù nígbà tí kíní yóò sì tí àwọn eh, ansẹ̀tì yóò ti di ayélujára tí yóò ti di àdínkù tí tẹ̀ <laughs> àìmọ̀gbìn ọdún ìfọ̀nká gbà ẹ̀ níìsín ló tó fọ́nká ẹ̀rẹ́ ni ọ̀pá ẹ̀rọ bìtìbìtì bára ayé yóò sì rìn káàkiri ayé èmi yóò jókòó ní ara rẹ ní pépépépépé òtìgbẹ́rọ bóde òtìgbọ́dọ̀ bóde wọ́n yí sọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́m àti wọn ò mú kẹ́kẹ́ ń jè ló tẹ́lẹ̀ ń pọ̀ sí i àti ìkò yí gẹ́gẹ́ ní o àdẹ́wòdé wọ́n bá tún sọ sílé ẹkọ tẹ́yìn ọ̀sẹ̀ fi nǹkan gidi ni wọ́n lè ní mẹ́gàtò ni wọ́n lè ní gbé bọ́ọ̀dì ẹni atọ́kọ̀ gbogbo gbogbo ẹ̀ wọ́n yóò ṣòro ọba ẹlẹ́kàmọ́ ìjọba ti rí oṣù báyìí wẹ́rẹ́ ló tún sí mi lọ́wọ́. lọ́lọ́ sí kọ́sọ̀mù bá rí àwọn onílé náà tó ká wọ́n bá tó papọ̀ mọ́ tó ní sẹ́ni sáyẹ́ntà nìyẹn bá mú láàárọ̀ ní ta ah! ẹ dákun pé kí ní ìpapọ̀ ni wọ́n ní ah, ìwọ làrá jì ń sọ yìí ẹ́ ọlọ́ọ̀yà ṣàlàkùsà ọba mú ìjòyè mú ìjòyè àtọba bò ògógóró wọn mú. wọ́n lè ní gbégbó díẹ̀ wọ́n lè ní pakurubọ̀ kan ni wọ́n lè ní mẹ́gàtò ni wọ́n lè ní kinní kan ni wọ́n ká pé ilé kó oríṣiríṣi ọ̀pẹ́ yìí ni ẹ̀ẹ́dínní kan ni akéde kan ni orí jẹ̀dí ni bá ilà ọ̀yẹ́ ìṣòro ọ̀bà ìlà. táwọn yẹn sọ pàṣẹ méjì ọdún nínú àwọn ìtẹ́gbọ́n láwọn fi ń sóògùn náà rẹ̀. wọ́n lè lómi wọ sixty four òun lọ jẹ́ ọtí nínú rẹ̀ sixty four percent. àtàkùn ẹ̀rọ àlùkìyàmù ni torí kò rí báyìí jó níyàn gbogbo gbàdá wà kékeré paríparí ògógóró ni wọ́n máa ń dáná sí ń jèlò ẹ̀dì mọ́ èyí ẹ̀gẹ́ gbajúmọ̀ mọ́ gẹ́ ẹ̀ tí wọ́n máa ń dáná sí ń jò ní tí wọ́n sọ fún ẹ̀ bá sáná yóò jò ń là á gbọ́njú mọ́ ìyẹn gẹ́gẹ́ ni àwọn ẹni tí wọ́n sọ fún àwọn fi ń ṣe ìwòsàn nìkan bóyá lẹ́lòmí ò mú jẹ́ kẹ́lẹ́ lọ́dún ó lé lákòókò ó mú wọn lé nísìnyí ẹ bá òkòtò bí táwọn yẹn bẹ̀rù ọtí déńjọ ni tó fi adi pé nísẹ̀yìn bíbá yẹ wẹ̀ à wọ́n rí pé àgbáyé ògógóró gbà ní láàrínlá wọ́n ń fún ọ ní àwọn ọdún lórí ẹ̀sìn à ẹ kú mú kú mú ọ. wọ́n lè wá bí tí wọ́n ti ń ja báyìí wọ́n sì já já já wọn ò já sẹ́mọ́ nílùú ilé wọn ó dì mú wọn ní bẹ́ẹ̀ ni. ọláyà ti ṣàrọ fún mi náà ṣàrọ ti sà àwọn èèyàn máa mú un bí tẹ̀lé lérò pé balẹ̀ ti bá àwọn kẹfà tó làfà làwọn ìgbà àwọn ń lo ẹbú tàwọn ẹbú bò àtàkì ńkọ́ àwọn fi ń lẹbú ni ẹ wá délé àwọn ọdẹ máa rò pé bí àfa àwọn afọ́njálà bí burúkú yẹn ẹ wá bàdìmáǹtì náà kò bá níyàn pọ̀ débi pé àkílẹ̀ ń fi lè dà àfi lẹbú ni àfi lò iṣẹ́ bò ẹ ti wá fi lo ọ̀lẹ́gẹ́ bọ̀bá dà. wọ́n yìí sọ̀rọ̀ bẹ́ẹ̀ kàmú. níbi tẹ́ ìlérò ló ń padà ń wọ̀ ní ìsìn ẹlòmíì ó sì máa mú onímọ̀ pọ́tí lòun. àfẹ́lẹ́ àlùkìyàmọ̀ ọláyè bíi tẹ́ ìlérò ó lè jáwọn mí wọ́n fẹ́ pè é sákèsí pé ṣéèkù wa àfà wa ọmọ ìyá mi àkíní ẹ̀ sákèsí kí ni màá mẹ́mẹ́ tàǹkùtàǹkù ẹ̀ ẹ̀dọ̀ ààrẹ bẹ́ẹ̀ nìyẹn. ẹ̀yin náà wá wò bàtà tó kẹ́

bẹ́ẹ̀ wọ n'i ọ̀bùn tó pé kéèyàn má rí ìyẹn ti wà nù ya ọmọ ìgbàlù àlẹ́yìn kéèyàn má rẹ dúlẹ̀ ó sì tún sọ́ra ná ọkọ̀ má gba yẹn tọrọ kọ̀ sí pọ̀ngbòrò àtọ̀kadà. nínú àpẹẹrẹ àlàkẹ́yà mi bákan náà nínú àwọn àhàdìsì mi èyí tó ti àná ṣùgbọ́n ní àlẹ́ sídìí ẹnu. la uhaddithannakum bi hadithi màá wí hadithi kan fún mi la yuhaddithukum bihi ahadun ba'di sẹ́wọ̀n ọgbẹ́ mi bá nẹ́bí gbé adéṣù ní kú ọ̀rọ̀ yẹn wípé ẹnìkan ò lè sọ̀rọ̀ ẹ̀ fún yín lẹ́yìn mímọ́ kò sí níta fún owó ju pé ńjọ́ tó jìjẹ́ ọlọ́run sọ ó súnmọ́ kó ṣe fóun lọ́wọ́ àmẹ́gbà rẹ̀ ṣe báwọn tí wọ́n sì jọ gbọ́rọ̀ níjọ́ yẹn ó ti fura pé ọ̀gọ̀ọ̀rọ̀ wọn ti kú sàpẹ́nu ẹni dẹ́mi rẹ̀ kú wọn ni Anas wa pẹ̀lú abẹ́ ọ̀jẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ àlùfẹ́lá sẹ́tọ́lọ́ ń jẹ́jẹ́ ni Anas fún ẹ̀mí ẹ̀kú ó súnmọ́ gbọ́ràn ọdún láyé. ó ní mo gbọ́ sí òjijì ọlọ́run sọ̀rọ̀ láyé kan láǹsọ̀ báyìí pé. àṣọ̀rọ̀pì. Naam, inna min asraati as-sa'a an yurfa al-ilm wa yadhhara al-jahl wa yadhhara ويقل الرجال حتى يكون لخمسين امرأة لقيم لواحد. طب. òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ní inú àmì àlùkìyàmọ̀ àní yóò rí fa alẹ́ ẹ̀ kágbémọ̀ kó pẹ̀lú báwọn olùmọ̀ máa kó láyé wọ́n yẹ sàárọ̀ jà káìmọ̀ kẹ́hìn ta sáájú tó sólù mọ̀mọ́ tí wọ́n sọ pé káì wórówóró ló ń wí bẹ́ẹ̀ wọ́n yẹ sàárọ̀ zina kágbére náà tún hẹ̀ ta wọ́n yẹ tóra nísà kóbìnrin pọ̀ wọ́n yẹ kílẹ̀ rìjáàlì káwọn ọkùnrin kéré. حتى يكون لخمسين امرأة القيم الواحد títí káàfi ka obìnrin fifty nígbà tá a bá ka obìnrin fifty àádẹ́ ka ọkùnrin méní. àpẹẹrẹ àlejò àwọn ti wọnú ọ̀dẹ̀ tẹ̀ náà àwọn ọmọ rẹ bíi dọ́sìnì tó bí mélòó lóbìnrin nù wọn mélòó lọkùnrin nù wọn. àwọn ọ̀fẹ́ máa ń tẹ̀lé tó ipé nù dọ́sìnì tó bí ó lè jóbìnrin mẹ́jọ ní bẹ́ nù wọn. àwọn ọ̀fẹ́ àṣàlákù sáà sáàràkù àlèkè àmọ́ ó ti wọ náà jẹjẹ náà tí ò ní di bọ́sẹ̀ bá tàbí bẹ́ẹ̀ ni àbẹ́ ẹ̀kọ́. ó lè jóbìnrin mẹ́jọ ọkùnrin mẹ́rin ẹlòmí ọkùnrin méjì obìnrin mẹ́wàá ẹ̀rọ ọlọ́run ọba kan níbí mo dé níbí mo dé níbí mo dé. Táwọn ìjà àgọ́kùnrin àgọ́kùnrin bẹ́ẹ̀ lọ́mọ fi pé sẹ́wọ̀n obìnrin gbogbo wọn. Ẹ sì wá wọ ọlọ́run, a rí ẹ̀rọ ọlọ́run ọba kan bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ̀ ń lọ paramọ́tẹ́lẹ̀ bímọ mọ́. Ẹ lọ sọ́ra yín o tí kì í bá ṣe pé àárí dókítà tó jẹ́ mùsùlùmí tó ṣe gbẹ́mí tẹ̀ tí èsèpọ̀ ti gbà lórí ẹ má bímọ pípọ̀ ọmọ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọ́n sọ pé ẹ má bímọ wọ́n kọ́ ọmọ akóso dáadáa yín ṣé ìbá ti pariwo dókítà bẹ́ẹ̀ kí ló lè tẹ́ sọ pé ẹ̀ bímọ mọ́. ọlọ́run ló ń lò wọ́n pèsè fọ́mọ àtẹ̀yìn náà. ẹ̀rọ ọlọ́run ọba gà ó sì bímọ obìnrin méjì obìnrin méjì obìnrin méjì tí ọ̀pọ̀ ọkùnrin rí lágbà yóò bí báyìí tó ti fọ́mọ ọkùnrin rí. nípa bẹ́ẹ̀ sẹ́rí bá pẹ̀lú àlùfẹ́yàmọ̀ náà ní ọ̀dẹ́ ní mẹ́fà ti sọ̀rọ̀ ọ̀dẹ́ ni. obìnrin méje ẹ ọkùnrin kan àtúrí ẹ̀rọ ọlọ́run tó bí obìnrin mẹ́sàn-án ọkùnrin kan. àbẹ̀ wọn bẹ́ẹ̀ sẹ́wọ̀n bá pẹ̀lú àlùfẹ́yàmọ̀ náà nìyẹn. ẹ má àtúntò kó tún pé tí ó fi pọ́kùnrin kan máa fẹ́yàwó fífi kì í ṣe bẹ́ẹ̀ o ìtumọ̀ rẹ̀ ni pé ká bá sọ obìnrin méní obìnrin méjì ká wá sọ obìnrin ó pé fífi nígbà yẹn láti sọ pé fún ọkùnrin ẹyọ kan ìtumọ̀ rẹ̀ ni ẹ ń gbé tóbìnrin máa pọ̀ dé nínú kẹlẹ́ àtúmú bẹ́ẹ̀ ẹ̀yin obìnrin tẹ̀ ń jẹ̀ tán pé fọkùnrin káwọn ọkọ yín má fẹ́ ju ìyàwó ẹyọ kan lọ tẹ̀ ní ọba ọ̀ tó tẹ̀ ti pa ọ̀rẹ́dì kì í ṣe pé o ọmọ mẹ́wàá tó bí àbí méje tó bí tí márùn jẹ́ obìnrin bẹ́ẹ̀ sọmọ nígbà tó wáyé pé ọkùnrin méjì yẹn náà lọ́wọ́ ń ta tí kálukú bá ti mẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n ṣe kí ni o tí wọ́n gbájúgún àyẹ̀tọ́ bá ti lè máa tọ́ àwọn yòókù tó kù lọ. nítorí báyọ̀ ṣe padà rí ọba adẹ́dà ala ya'lamu man khalaqa wa huwa al-latiful khabir ó ti sòfin tó ṣe pé a lè rí ohun dáàbò fẹ́ já sàtúnṣe òfin ẹ pé gbogbo ògbà tí wọ́n bá wò fi nàìjíríà lọ́ba wọn kàn méré wọn sì sọ́ọ̀rì sófin lélẹ̀ ẹ̀wọ̀n pé náà bàlá mi wò lówó pé áá níyì sòfin nínú ṣe bí wọn nìyẹn òfin ọlọ́run lòfin wọ́n bá bínú ọtún tó kẹ́ wọn fojú gbà sọ ọ fẹ́ sọ nàìjíríà dẹ́lẹ́sìn kan ọ fẹ́ sọ nàìjíríà dìlò ṣẹ̀ríà ìwíkú ní wíyàn odidi olórí adájọ́ nàìjíríà ní sọ̀kọ̀kúsọ ní sọ̀kúsọ ní sọ dáadáa. òfin ọlọ́run ọba nàìmẹ́wàá dídí ọ̀gá sọ̀sálà ti sàsọ́lẹ̀ ìgbésayé ọba mi tẹ́ ọ. adigbẹ́ àáka obìnrin àádọ́ta pádọ́sẹ̀ sọ pé ọkùnrin wà. kọ́má ti wá ṣètò ńlẹ̀ àtìlànà ńlẹ̀ yìí pé ọkùnrin láǹfààní àti fẹ́mẹ́rin níbo láti àwọn níbo láti gbogbo àwọn obìnrin yòókù yẹn tòtòrí bẹ́ẹ̀ yín obìnrin ẹ ti sùúrù o tọ́ba kẹta tó sọ pé náà kò ní gbà sọ̀rọ̀ pé náà ìwọ náà bí ni tọ́ba lè tẹ̀wọ̀n náà lọ́rùn náà máa gbé pẹ̀lú rẹ lọ títí. tó nípa bẹ́ẹ̀ àmì àlùkìyàmọ̀ ni gómìnà pọ̀ nínú àwọn àhàdìsì yìí tí a fi ọ̀rọ̀ jẹ́ lọ́wọ́ tọ́lá ní mo gbọ́ látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé àní wọ́n gba ìmọ̀ àìmọ̀ bí wọ́n hàn kọ́lá alihari ìpànìyàn ni wọ́n máa pọ̀ nígboro wọ́n á nílò òjijì ọlọ́wọ́ àní kí ni harun jìyàn. wọ́n lọ́wọ́ gan lòjijì ọlọ́wọ́ bá fi sọ ọwọ́ àjọ bí ẹni wípé òjijì ọlọ́wọ́ sallallahu alaihi ìpànìyàn ní sọ tó yí ó ń sàpẹrẹ bẹ́ẹ̀ ń sàpẹrẹ bẹ́ẹ̀ ah, bóyá kí a fi àyè asìkí lálẹ́ a tún lè fi máa tẹ̀síwájú insha Allah tabaraka wa ta'ala ní eh, ọ̀sẹ̀ tí ń bọ̀ láti Thank you. وعليكم السلام Thank you ìdílé bá wà wọn lọ sí ilé ìgbóyà wà wà ìpín tó bá tóbi ọmọ ara ohun tí èèyàn gbẹ̀wò yẹn káfíìrì lọ́jọ́ mọ́lẹ́bí èèyàn gbogbo ọ̀rẹ́ káfíìrì bí o lè jẹ́ ọkàn yà gbé káfíìrì yàtọ̀ sí káfíìrì ṣé wọn pé kèfèrí ìmúlò àwọn bàtà nítorí pé nítorí ọ̀rọ̀ kan dáhùn sọ̀tọ́ láǹsọ̀ nínú sàhìn Muslim àṣemàkùnwá pé ẹnì yóò sí àláwọn ẹ̀sìn yìí bá dé sí ìwọ ẹ̀. wọ́n á tún pera rẹ̀ ní ìyẹ̀wò ojú bí nàìjíríà tó bá kú lọ́wọ́ ní ọlọ́run. níbẹ̀ ni àwọn afẹ́sì ti fààyọ pé tó kún mọ́ àlẹ́ kìtà kùfà àwọn bàkàtà bíyà láì ní tó nàìjíríà káfíìrì wọn kẹfẹ́ wọn. ṣùgbọ́n ìjẹ́ kẹfẹ́ wọn àwọn nǹkan kan bẹ tí ọlọ́run ọ̀rọ̀ sánà sáláyọ̀ ń dàpọ̀ wa ipa tí wọn òun náà ní oúnjẹ wọn. ìlànà náà bá sọ̀rọ̀ jọ lọ́wọ́ ni wọ́n sọ wípé ìtumọ̀ ọ̀tọ̀ àmú àlè kìtàbí ìlú lẹ́kọ̀ọ́ ọ̀tọ̀ àmú kò fi ìlú lọ́wọ́. ó ní ìtumọ̀ rẹ̀ ní ìlú tàbá ìlú nǹkan tó ń dúró wọ́n bá dákọ̀ ọlọ́run ọba sí i èdè pé ní wọ́n bá dákọ̀ lórúkọ jésù sí àwọn èrò rí òbí gbólóhùn pé ilé kọ ọlọ́run jọ́kàn lérò mi àwọn oúnjẹ ní wọn yẹn ẹ̀tọ́ ìrìnàṣìlì ìjà bẹ́ẹ̀ náà ni àwọn obìnrin wọn ẹ̀tọ́ lọ́jọ́ láti lọ lèṣẹ̀ láti ẹ̀wà kaníyà ẹ̀kọ́ láwọn bá sùn àwọn ọ̀tá lábẹ́kọ̀ ẹ̀kọ́ gbọ́dọ̀ fẹ́ ọ̀ṣẹ́ bọ̀ lóbìnrin wọn á fi nígbà tó ọmọ bọ́dí rẹ̀ ẹ̀ ń bì tó nípa bẹ́ẹ̀ á wòye sí ta ni ẹni tí ọfẹ́ tó jẹ fún àyẹnu káfíìnì ṣé kàtàbíà ni tọ́ba jẹ́ kàtàbíà ọjọ́ ti bá lè jẹun rẹ̀ ọmọ bá nìyẹn ti yé wọ́n bá jẹ́ ọ̀sẹ̀ bọ́ á wo oúnjẹ wo lọ́fẹ́ gbé fún wa nítorí pé nàìjíríà sàn bẹ́ lára tiwọn kódà bọ́jẹ́ bàkàtà bíi àjẹ tó wáyé àyẹ̀ ọ́ dáwà pé máa ń jẹ lẹ́dẹ̀ àti ajá kótó di pé a fi àwò rẹ̀ jẹun àkọ́kọ́ fọ̀ ni ọ̀rọ̀ di yé ìhun tó bá fẹ́ gbé kú àti ọba ní ṣúgbà nínú ìgbésẹ̀gbẹ̀ ṣe pé wọ́n yí ẹ̀mọ̀ kan máa ń fa ọrùn ẹran túlù wọ́n sì máa ń fa adìẹ gbogbogbò máa fa túlù tó ọbẹ̀ tàkìyàn yọ̀ǹda oúnjẹ kó lè jẹ wọ́n lágbẹ̀rẹ̀ fún yẹn bisikíìtì àbí súwìtì àbí oúnjẹ náà sáré ó gbé ẹlẹ́rìndòdò fún yẹn oúnjẹ náà pẹ̀lú pé ẹ̀ẹ́dùn ṣàkíyèsí pé kí ni mọ́sálù nítorí ti rówó nǹkan tó fẹ́ fún mi kẹ́ni tó ń kiri ọ̀sà nínú tó ń kiri ọ̀sà tó ń kiri eré pé àbọ̀ ní ọ̀sẹ̀ ní ilé ìgbà nígbà tó àbí ó wà nínú wọn náà lè pé ó da ẹ̀rìndínlógún ọ̀rọ̀ bó ti ẹ̀wọ̀n péjẹkújẹ ká má lọ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí àbá fòsù tí ìfọ̀dé ọlọ́sàlà àbíjọ́ ní nígbà tí ọmọ ọ̀dọ́ rẹ̀ tí ọba agbóúnjẹ wa ọba fòsù tí òkèlè kan náà lọ́sẹ̀ gbé mi tó fi léèrè tó gbọ́ lọ́dúró ọ̀jọ̀ ọlọ́sàlà ọba ní abẹ́ ni òun òfẹ́ nìkan òun sí mọ kẹ́kẹ́ yẹ òun kẹ̀sì ìrúfẹ́ ni o ṣùgbọ́n kàn owó sẹ́jọ́ owó sẹ́yìn lọ́wọ́ afúnmi lónìí mo fi tó ẹ́ ó ṣe yí tán tó ti ń sìn àwọn ènìyàn ìlànà wọn ni ìlànà wọn máa jẹjẹ kú jẹ wọn ògbó ti yẹ bẹ́ẹ̀ àbáfẹ́ kò dé ọjà lọ́ọ̀tà láàrín ọbẹ̀rẹ̀ sí ní kọ́ bọ̀ tó àgbà tó rí fóun kọ òkèlè yẹn nígbà tó fún ọ̀pọ̀lọpọ̀ òní ògbó ti yẹ bẹ́ẹ̀ èèyàn lè ń sọ sọ tọ́lọ́ tẹ bá ti sọ àárín yẹn lórí pé nǹkan tó gbé mu lápẹ̀rẹ̀ ní ìsìn mọ́ṣẹ́rẹ́kù ní aṣọ ní mu àbẹ́ ti kẹ́sì mo tó sì gbé fún ọ ṣe é ṣe nǹkan tó burú ó gbé bisikíìtì fún ọ ó gbé nǹkan tí ò ní pírọ́blẹ̀mù ó gbé sun fún ọ àwọn pé sun wọn náà tó lè ní ìṣkáàlù tó wáyé kọ́ fẹ́ bọ́m̀bẹ́ ń ṣe àjò rẹ̀ dáadáa ọlọ́run dákun bàbá oríjì wa láwọn ọ̀gá fi ń rin àwọn ìrìn àjò yẹn pé bí wọ́n mú kójò kọ̀ọ̀kan wọ́n máa rì mọ́lẹ̀ káàkiri ẹ̀dá kójò mọ̀ kílẹ̀ yìí mọ̀ bí jẹ́ ẹ̀ẹ́dẹ́ dúpẹ́ fọlọ́run lọ́wọ́n oníjẹ́ máa padà sí gbogbo àwọn bá wà ń bẹ̀ ọlọ́dà fún làwọn orí bí ni wọ́n á rí tí wọ́n sì parí àwọn ọ̀sẹ̀ wọn ni wọ́n máa ń parí síbẹ̀ wọ́n á rí wọ́n ti ní ebè bóyá bí ọgọ́rùn ọgọ́rùn ọkà àti kílẹ̀ máa ń pè yí láì kọ̀ọ̀kan nìyẹn ọ̀dà bóyá gba kọ̀ọ̀kan wọn kà ọ̀gbọ́n tí wọ́n kàn máa rí àwọn kìíní ní ìmọ̀lẹ́ àgbà àwọn sùúrù yóò jáde gbogbo ẹ bọ́ ni. wọ́n rọ́ sí gbogbo àwọn nǹkan tó jẹ́ àwọn sẹ́ẹ̀rù tó ti kọ́ máa súnmọ̀ súnyàn mọ́ kúkú ẹ mọ̀ sísú bá jáde bọ̀ pà sọ́ba adẹ́dàá lẹ́yìn ó dúpẹ́ fún abẹ́dẹ́ sọ nípa bẹ́ẹ̀ ẹ sọ kí lọ́ọ́ fẹ́ gbé fún yín wọ́n bá yẹ pé mọ̀ pé iṣẹ́ gidi náà ló ń ṣe mọ̀ bó ti kò sí wàhálà ẹ̀ lè jẹun rẹ̀ wọ́n lọ́wọ́ àlẹ́. Thank you.

Nítorí kọ̀rọ̀dọ́ rí. Wọ́n ti yẹ ẹ rí nítorí kọ̀rọ̀dọ́ ìtànẹ́bí. Àgbàǹbà nínú àwọn àlèkọ́ nínú ìdìmí. Mo là nínú wọn. Torí báyà ni òdìbẹ́ súnmọ́gọ́rùn-ún ọdún báyìí ní ọjọ́ orí rẹ̀. Wọ́n ti súnmọ́ jà. Ọlọ́run jẹ́ kí wọ́n lè ṣe táwọn níbi gbogbo àwọn ọ̀gá tí wọ́n ti wọ́pọ̀ torí nǹkan yẹn pọ̀ gan ni o nǹkan yẹn pọ̀ o sọ ẹ̀kọ́ táwa kọ́ nú ẹ̀sìn èyí ṣe eré ní sùn ọ̀dọ́ òun wí tarẹ̀ ẹ̀rọ pé mọ́mú máa lè tọ́ àti máa lọ àwọn jọ yọ ayé pé kálukú la máa mú nínú ọ̀rọ̀ ẹ̀yìn tó bá bá ìpìlẹ̀ sí wa tọ̀wọ̀ yọ̀rọ̀ èyí tí ọba dẹ̀ bá mu eré yìí ti kọ́rọ́ tó wí wí yẹn wọ́n wí tara wọn kọ́rọ́ bó ti wí tara tiẹ̀ fún rẹ̀ ọ̀yọ̀rọ̀ tì á kó dàsọ́dọ̀ rẹ̀ pé ọmọ akó nǹkan rẹ̀ lọ ẹni tá a lè ṣe àtàyẹn lọ́rọ̀ rẹ̀ wọ́n ẹ̀dùn ìjọ lọ ọ̀gbọ̀n àgbọ̀n àgbẹ̀rún kan gbáwó yẹn náà àwọn nǹkan tó ti yà ní tó ti àwọn ìmọ̀ tó ti hẹ́ pọ̀ àwọn ìmọ̀ tó ti hẹ́ pọ̀ tó ti gbọ́ kàdí fáwọn nǹkan lójú pọ̀ láwọn àfikáàrù lórí lásán tó ti ń pé kọ̀ lọ pẹ̀lú olùkó ṣẹ̀rẹ̀ ìjà tí ọ̀pá àwọn onídìí àdìsẹ̀gbé wà àdìkalẹ̀ lórí èèyàn kan síbẹ̀ kọ́ abáfẹ́ mú ọ̀rọ̀ nípa rẹ̀ wákàtí kan àwọn láwọn ọ̀gbẹ́ tó tọ́jú tó lórí ọ̀sọ̀ ta rẹ̀ tó wọn bá wà nù súnmẹ̀ ti tó wa àdìdì ọ̀rọ̀ yìí tó pọ̀ tó ọ̀rọ̀ yìí tó lọ́wọ́ Thank you. mo rọ̀ bẹ́ẹ̀ gbọ́rọ̀ tán lọ wọn ní àkàrà òyìnbó náà máa ń ṣe ọgọ́rùn ẹ̀ báyìí wọn máa fi ògógóró sí láti lè fi lè láti lè fi fi sápò ẹ̀ fi ká sọ́ra lọ́sọ̀ àwọn kan bẹ lórí pé nǹkan tí wọ́n fi ti díẹ̀ díẹ̀ tó lè kópa lára báyìí bẹ́ẹ̀ lèyí tó bá jẹ́ oní èsìká fihàn sọ̀ra kódà tó bá ti pé tó bá pọ̀ ní o tó bá yẹn sẹ́wọ̀n fi kọ́ ayé dà wa. máa àkàrà kẹsì irú ọ̀kọ̀lẹ́ ìlú harọ̀ ntọ́ba yìí pé tó bá tó pọ̀ ní ó tó pààyàn bí ẹ̀rẹ̀ náà yìí wọ̀ tó bá yẹn lè náà ìbéèrè wọn ládùn wàlẹ́ mọ́sálá tó lọ káàdì. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ni lẹ́yìn náà ti mọ̀ parí sọ́ọ̀tù al-ahzab. إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل سلام هنا دوسة اليوم قلامة كما ربنا آتهم ضعفين من العذاب اللهم أعبا قام وجدي أو تتعوى تتعوى ṣùgbọ́n bá ti fáwọn ènìyàn ní dàìfáì ní mílẹ̀ àdá àbí lọ́kùn méjì wọ́n lè àdùnkùn láàánú kẹ́bí rọ̀ etí níyẹn náà kó ti gbé wọn jìnnà sí kẹrẹ tọ́lá àwọn ọkà táwọn jẹ báyìí àwọn ti bá àfáà ni wọn ní àti agbárí òsì kò burúkú ni wọn. lápẹẹrẹ wá ìpé kò gbogbo ọgọ́rùn-ún jẹ lápẹẹrẹ ní o two hundred ní kí tí wọ́n jẹ. tọ́lá àníyàn nìyẹn ẹ̀yìn eléyìí ni wà ń lẹ̀ nígbẹ́ yìí alimahidab náà. Naam. Naam. Àjọ́ sọ pé ilé ìlú pé ní ìpínlẹ̀ sí ilé àwọn àwọn fúnfún níbi àwọn ọ̀gá tó bá dé bí yòrògbòrò òun lèmi wa máa ń fẹ́ máa ń fi ti púpọ̀ jù náà ṣé ìfẹ́ ìyàwó kejì àti ìfẹ́ ìyàwó kẹta ṣé kò bẹ́ẹ̀ ní kọ́ ìdùnnà tó ṣe yí pé a lè kọ ìyádà rẹ̀ pẹ̀lú rẹ̀ kó má dàbí ká pé wọ́n sọ pé ìgbésí fáwọn obìnrin kúkú pọ́ lẹ́rìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó àwọn ọ̀dọ́ àtẹ̀mọ̀ àwọn ìgbé Tẹ́ni ẹ̀rẹ́ ilé ìwé ìgbéyà, ọlọ́run kúkú kò tèmi náà, ṣùgbọ́n kò lágbára tó bí ẹ̀rù, wọ́n wá jẹ́ tẹ́ni ọ̀ lágbára láti fẹ́rẹ̀ jù. Tìrípẹ́ alákòókò gan kò rí ẹjú sí ìgbẹ̀kan. Ẹ̀rí nípa èèyàn fífẹ́yàwó jẹ́nàálè ló ní òsì. Kìí sí ọ̀rọ̀ ìyẹn fẹ́fẹ́ dìjì nìkan àwọn fẹ́ fẹ́ kẹta àwọn fẹ́ fẹ́ kẹrin. hadith abdullahi bin ọ̀sán nìyẹn ti gbajúmọ̀ ọ̀dí ọlọ́run sọ̀rọ̀ á. ìṣẹ́ ọlọ́run wí ṣáàfù kọ́dẹ̀ wí kí ni owó jẹ gbà owó jẹ àwọn àbò ṣáàfù. mọ̀nísà tó àlówí mọ̀nísà tó àní kùmùlbá átá falẹ̀ tọ́tọ̀ wọ̀ṣẹ̀. ẹni tí ó bá nípa nù yín ipa ìbóbìnrin lọ àti ohun tí àti gbọ́ bùkátà pàlí ẹ sáfẹ́ wà jù mú kọ́ lọ fẹ́ yà ó. kọ́ ìdùn yẹn ò sì kú ò kìí ṣe kọ́rọ̀ afẹ́ kejì àbá fẹ́ kẹta ni. kọ́lá àti ìyẹn bá fẹ́ fáláwọ̀ kọ́jú ọ̀bá lágbára <laughs> ẹni kọ́ wà náà hadith yẹn pé ẹni tí ọ̀bá lágbára ń kọ́ fún alẹ́ yìí bí sọ́ọ̀ bí sọ́ọ̀ èkejì àbí kẹta àbí kẹrin nìkan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ máa ṣe kí ni kọ́ máa gbà wẹ̀. ìyẹn náà wọlé bẹ́ẹ̀ ẹni ọ̀lágbára àti fẹ́ kejì ẹni ọ̀lágbára àti fẹ́ kẹta tó pàgbára fún pọ̀ lẹ́fọn alẹ́ yìí ti sọ̀ọ̀ kọ́ gbà wẹ̀ kó fi wọ́n bá gbà wọ́n máa dà á láàmú yẹn kọ́ máa yẹjọ́ ẹyọkàn yẹn lọ. sọ̀kátà sọ yí pé àwọn májẹ̀mú táwọn olùmọ̀ gbé lẹ̀ tó ń sọ̀rọ̀ alẹ́ ní àdúlò yóò rí pàgbára yẹn kọ́ ọ̀sẹ̀ kúnlẹ̀ yóò yọ lágbára rẹ̀ ó ti tọ́ lóṣù lọ́wọ́ tẹ̀lé bá ń sọ fún wa pé ní ẹni owó tù lù torí báyìí kò lè gbìyànjú tó tọ̀ bá ní ní ọ̀lọ́ ìròyìn mi lẹ́yìn náà nígbà tí lè fi owó tó sùn ọ̀hún tó bẹ̀rẹ̀ ó fi pọ̀ torí bẹ́ẹ̀ dá pẹ̀lú àtàjì tọ́lá yẹ fún yẹn la fẹ́ẹ́ fi sòsùn ọ ni mo dáwìí náà ní kó ti jọ ọlọ́run sọ ó yẹ kí agbọ́dọ̀ tún ṣe sùúrù ní ẹ̀sìn má fi àṣejù bọ̀rọ̀ yẹn àpájù lọ wòrowòro táwọn obìnrin máa ń wí jù nìyẹn ẹ̀sìn lágbára rẹ̀ ẹ̀sìn lágbára rẹ̀ ẹ̀sìn ọ̀rọ̀ owó tọ́tọ́ bá jẹ́ pé owó yẹn la fẹ́ fi sòsùn ọ ni ìjọ ọlọ́run ẹni tá a sọ pé kọ̀ lágbára àti fẹ́yàwó ẹ̀yọ̀ kan náà sallallahu alayhi wa sallam ọdíyẹnsì àfàájì lọ hadith yà wáyé ìṣàtọ̀ gbajúmọ̀ tí gbogbo yín mọ̀ ẹ̀ òṣùpá kìíní kẹta ìjọ máa lọ báyìí ní èéfín òjẹ̀dì nírú kí ni ìtumọ̀ rẹ̀ òsì kẹkẹ nìyẹn wọn á ní kílẹ̀ máa fi ń lò sẹ́mi ó ní à dàbí inú àtòmí ni àtùwádà ni ọmọ bíi ẹ̀sìn ìdè lọ́dọ̀ àtàwọn bíi ìṣẹ́ ó sì jẹ dàbí inú ìwọ lọ́mọ ó lè bá rẹ lóko tó ti fẹ́ yọnu sí mọ́ngòrò àti ìyá ẹ̀sọ́ àìkókò ni lápẹẹrẹ ní ẹ káwọn ìgbésí ayé ìsẹ́yìn táwa bíbáyìí ìgbésí ayé oko ni o lè fi wéde kó náà inú kẹtọ́ lọ́hùn fi sàánú wá ń bí báyìí bí sẹ́yìn bí báyìí tọ́ lọ́hùn ti là ń dúpẹ́ rẹ̀ à oúnjẹ rọrùn lákòjá wọ́rọ̀ mi sọ. tó fi ti fẹ́ fi dẹ́mà rò pé fámílì máa ní ó sì lè yọ àpò kan jáde àpapọ̀ kí a bọ̀ yóò sì lò gbèsè ayé nísẹ̀yìn pé wọ́n bí ẹ̀dá fọ́tẹ́rẹ́ wò lẹ́kọ̀ọ́ àbí nìbàdàn nítòsí mẹ́rin tó ti yé sí tó gbogbo ẹ̀ náà ló ní òǹdè bọ́jẹ́ ìyàwó ẹ̀yọ̀kẹ́ ó lóǹdè pẹ̀lú pé wàá rí pé ah, òun rí nǹkan kìí ṣe pé nǹkan yẹn ọ̀pọ̀ sùúrù o òun rí nǹkan kẹ̀kẹ́ ń sàn wá dẹdẹdẹdẹ gbàtọ fẹẹ fi kejì gbọdọdá mò ń rí nǹkan tí wọn fi sí ń rí àlẹ sí tó fi ń bà pé pé tí wọn bá fi kejì sí kò súnmọ́ ká ní pọblẹmù insha Allah tabaraka wa ta'ala torí nù nǹkan tó yá wa náà ni pé kò ká tá a yẹn Ọlọ́run máa fi ń parí sùkúrù inú nǹkan tí Ọlọ́run àwa ti dẹwò nù pèsè ayé ti ti ń sọ̀rọ̀ mi ọmọ tẹlumi. ọlọ́run àfi parí sí i tọ́ ti wòye pé kò ní dá sí kò ní dá o lọ́dọ̀ tiẹ̀ ní o tọ́ ti wò pé yóò dá sí wọlọ́ọ̀hì yóò máa dá sí pé kọ́ máa ní nǹkan tí wọ́n á wá lẹ́sùn téré ẹ̀sùn téré kan ń wá tó ti ń sìn yẹn ní dìbú ń o yóò ní àmì ṣáàlá ọlọ́run ní ó bí yá rẹ̀ bẹ́ẹ̀ni ọlọ́run ní ó bí yá rẹ̀ ebi sì lè pa yẹn gbà mí ọlọ́run ti sàtẹ́wọ́ ọ̀rọ̀ bó díẹ̀ orí bẹ́ẹ̀ abala yẹn tó láàrin méjèèjì ní ẹjẹ́ kí ni ká mú òun náà ní pé ká ní nǹkan tí ń wá wẹ́rẹ́wẹ́rẹ́ lè ah, agbára rẹ̀ pọ̀ ju ẹyọ lọ wọ́n máa dàgbòrò torí ká gbogbo yẹn torí bẹ́ẹ̀ lómi ti wà ṣáájú rí àwọn obìnrin nísìn tó ṣe pé ara yún mi ni wọn àwọn ọkùnrin tó ya ìjẹ̀gbẹ̀ bẹ́ẹ̀ náà pọ̀ tó ṣe pé yẹmẹyẹmẹ ní ọ̀bẹ máa ṣe kódà irúfẹ́ ẹni bẹ́ẹ̀ gẹ́ ó lè mọ láníwọ̀n ara ẹ̀ kọ́ lọ sí bí oko adodo àbọ́sọmọ́ náà ọmọ kan tó lè lọ fẹ́ mbẹ́ tó ṣe pé yẹn ní ìyá ni dárúsọ pẹ̀lú kọjá ìbá láàárọ̀. ọmọ ayọ́nu sí tọ́lá yóò dúró fún ogun gbádùn. tọ́tọ́ lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì ní kèé mọ̀ wọn ara rẹ̀. gẹ́gẹ́ mi yàrá ti tẹ́nísì tí mo mọ̀ bí mo rí ìyá ni alásọ̀wé kan kan kí ni mo ní ìdílé gbọ́ bùkátà rẹ̀ yọ́n sọ fún pé máa ń jẹ ní kí ni wọ́n ń olórí bẹ́ẹ̀ wàá mọ̀ wọn rẹ̀ ọmọ wọn rẹ̀ tó bá rìn ẹ̀sìn rí ni nǹkan ọmọ àwa ó sì bẹ́ẹ̀ lọ́wọ́ kọ́lọ́wọ́ ọba àlejò alákòóso sàlékún mọ́ ṣé kíkọ́ obìnrin gbogbo èèyàn ni gbogbo obìnrin ayé ọ̀pọ̀ sí. gbogbo èèyàn ló kó sí pé obìnrin ọ̀pọ̀ gbogbo obìnrin ilé ayé yìí ní ọ̀sẹ̀ kí ni ọ̀hún. òní yọ pọ̀ bàbá àríyá di ẹ wá níbi àgùdọ̀ pé kéèyàn má fẹ́ sáà ní àdúgbò. bọ́jẹ́ káfíìrì tọ́ba gba Islam sẹ́ẹ̀ lè fẹ́ akẹ́ńsọ fún wa ní pé ìlú ńlẹ̀ lè ṣẹlẹ̀ náà nígbà tọkùnrin bá ti kéré tó bẹ̀rẹ̀ pọ̀ líle ńlẹ̀ máa ṣẹlẹ̀ náà èmi káfíìrì gan tí wọ́n fi jẹ́ ẹ́. kọmíṣánná ìdùnnú ní Imo State ti gbé sọ̀rọ̀ bóde nìyẹn ọgbọ́n mọ́ rẹ̀ wá ń gbé sọ̀rọ̀ bóde pé àwọn ọkùnrin wọn ò wọ tí ó ń kà tó ń níjọ́ ìwọ̀n ah, a sàgbọ́yé ń bẹ̀ òun ni pé a rí ọkùnrin tó súnmọ́ one million àti two million. ní káfíń àgẹ ní tún sọ bẹ́ẹ̀ o. wọ́n lọ́wọ́ sí yé pé kí wọ́n jọ ọkùnrin máa mú méjì àbí jù bẹ́ẹ̀ lọ ìmọ̀ràn tó bọ̀ káfíń àgẹ. náà lẹ́yìn náà ni pé ohun tá a fi mú ọ̀rọ̀ ìwà kìí ṣe padà sọ inú ọ̀rọ̀ táwọn olùmọ̀ máa ń mú wá nípa ṣíkàmù tààdù ní ìzàwùjá ọ̀kan mẹ́rin òní pé ìṣẹ̀lẹ̀ ọmọ àṣẹlẹ̀ tọkùnrin ọ̀padà kéré láwùjọ nítorí ẹ̀mí ìṣẹ̀lẹ̀ àṣẹ sọ fún wa ọ̀yẹ́ náà fi jẹ́ ìdí pàtàkì tó kẹ̀ sí fi sọpa lè fẹ́ ju ẹ̀yọ̀ ìṣẹ̀lẹ̀ ọ wà nù ọ̀ṣẹ́ká ọ àwọn ọkùnrin ìdí pàtàkì náà. Ara ọ̀pọ̀ ìyàtọ̀ tàbí tó àlejò lè máa lọ dáàbò káàkiri àkọjá ni ẹ mọ̀ pé tí ó dá kí la lò mọ́ ní àti kánú àdádábòlò mọ́ fàá sípẹ́ àti tí ó ń tẹ́lẹ̀ ìsìn gbogbo ẹ̀ pátá ló kó ní àjọ lódò ní àyọ̀ ọlọ́pọ́n ewu tẹ́lẹ̀ ìsìn gbogbo ẹ̀ pátá aburú ní àgbọ̀rọ̀ làwọn ṣe lọ́wọ́ àlà. àríkùn sọlá ń sọ̀rọ̀ náà. Thank Ah, wọ́n bá ṣe rọ̀ lọ́rùn jù ṣùgbọ́n lè sọ̀rọ̀ fún wọ́n lè ta kó fi rọrùn dáadáa